mo fi àgbègbè yìí sí àwọn bàbá wa tuntun ìdí tí wọ́n máa fi ń sọ̀rọ̀ sí ara wọn fẹ́ gbogbo ìdájọ́ ọ̀rọ̀ tí ó fi fún wọn nínú píntẹ̀lì àti kéèfẹ̀lì ìfọ̀bọ̀nà onáàmì tí wọ́n máa dámì ní orí rẹ̀. mo wá ń fi tí wọ́n kí gbogbo àwọn mẹ̀sọ́rọ́sọ mi tí wọ́n wà ní kàlẹ́ náà àti gbogbo àwọn tí a tún lọ́nfààní bí ìjókòó àìlọ́kọ̀ yìí láti gbogbo àwọn tí wọ́n tún ń bá wa nílẹ̀ kí wọ́n bá kí wọ́n gbà lẹ́sẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. topic gbọ̀ngàn òní cemetery ìtàn àwọn challenges èyí tí ó wà fún mùsùlùmí lábala cemetery ní agbègbè ọ̀dọ́ tiwa níbi tẹ́ǹtẹ̀ ní south west ẹni pé obìnrin ọkùnrin jù sí ní ìpolò sí mùsùlùmí ṣùgbọ́n ní yàtọ̀ láàyè kan sí ààyè míì. lápẹjù ní orí fọ́ọ̀tù sáwà wọ́ndé táǹpì nílé yorùbá sí ṣéṣù bíi mẹ́fà tí wọ́n wà ní abẹ́ rẹ̀. àwọn nǹkan tí ọjọ́ ìpèníjà fún wa ó yàtọ̀ sí ìdọ́jọ́ ìpèníjà ní north tàbá ń sọ̀rọ̀ nípa wípé kọ́mọ́lù ṣùgbọ́n tó wọ́n sọ irú rẹ̀ nínú wọ́n mọ̀ pé pé ẹnìkan wà tó ń sọ ojú kọ́mọ́lù ṣùgbọ́n àbò ni torí pé àwọn ọ̀pá tó nǹkan tí ọjọ́ challenge rárá torí pé àlámọ̀rì tí wọ́n ti bá ara dé. sọ̀rọ̀ pàdé wájú pé àlámọ̀rì nípa tó ní tòun fẹ́ challenges tó lè máa dojú wá ní south west ó yàtọ̀ sí ti north yóò sì yàtọ̀ sí àwọn orílẹ̀-èdè yìí. èyí tí ọjọ́ náà ti wá nínú ẹ̀ òun náà ní nǹkan tí a fẹ́ sọ. àkọ́kọ́ kí wọ́n pè ní cemetery sáǹtẹ̀ ní nọ́pùmọ́rà lédè lágbára. nọ́pùmọ́rà ni àyànfẹ́ẹ́nì yahad lè bẹ́sìn lẹ́yìn ààyè tí a bá ti pa lókè tá pé ààyè yìí ó kì í ṣe fi kọ́lé kìí ṣe pa fẹ́ fi ṣe ìkọ̀kọ̀ bí pé àmì fi òkú sílẹ̀ lọ. ìjọba bá ti sílẹ̀ tí kódà ìbá ìṣe pé nìkan la fi sílẹ̀ ó ti di mọ́kúbára lọ. tó sì ti ní àwọn àjájọ́ tọrọ wọn nínú ìṣẹ̀ríà nípa wípé àìsàn tí òun lè mọ́ àgbékápẹ́ pé a lọ ṣe ìjọsìn kan níbẹ̀ torí pé ó ti di mọ́kúbára. mọ́kúbára yìí ẹ̀rí pé àwọn bàbá wa tí wọ́n kọ́kọ́ tọ́jú ẹ̀sìn wọ́n ní nǹkankan nítorí pé oúnjẹ lé lórí challenge tó wà fún wa ní agbègbè ètò ẹni pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní òkè ògbóyún rárá ní ọ̀nà tí ó débẹ̀ àti gbégbá pé wọ́n mọ kí ni nǹkan torí pé àwọn challenges tí mo fẹ́ sọ ọ̀n lọ bí mẹ́fà sí méje àlejò báwo bá ṣe gbà nínú yìí ṣùgbọ́n àkọ́kọ́ tí mo fi sókè rẹ̀ pé òun ló jẹ́ olórí jùlọ nínú ìpèníjà èyí pé ọ̀gọ̀rọ̀ mùsùlùmí jẹ́ kọ̀mùsùlùmí jíjẹ́ oṣù. kódà ní tí èmi àti ẹ̀yin tá a dàgbà lé lórí tá a bá ní pé àwọn tó gbé babaláwo inú olóyún ọmọ fún wọn sí ẹni tó jẹ́ mùsùlùmí yóò fún wọn sí ìta ẹgbẹ́lá jẹ́ torí ni wọ́n máa ń rì lọ sí inú igbó. sọ nígbà tí àmọ́ǹtà ìta rẹ̀ sùn tọ́ba tó gbé wa nígbà kékeré àti máa ń bí àwọn tọ́ba jẹ́ christian nínú wa wípé ẹ̀yin ò rí lè sùn rárá ju inú igbó lọ. torí pé yóò tó wà lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ìfúnjọ bìtì yìí pé tẹ bá ń dákọ̀ sẹ́mẹ́tì pé kí mùsùlùmí ó ní ìtẹ́ àtẹ́fẹ́ náà tọ́sí àwọn kiri yóò ní. tó sì gbà sí pé ìtọ́jú ẹ̀ka ìpìlẹ̀ ni. ìtọ́wá jẹ́ ìpìlẹ̀ yẹn ó ti wá di nǹkan àjèjì. débi pé ẹlòmíì ò ti ẹ̀ ní ronú lọ sí pé kó fi òkú títẹ́ àfi tó fi ń bá jẹ́ ní ti ìwà mọ́tò lókè ọ̀fọ̀ pé á ah, kí ara nígbà wọn rí torí pé tí bá ti ń rí lẹ́sẹ̀ lẹ́sẹ̀ bá ti sí yóò tún máa rántí rẹ̀ ẹ lọ sí kí lóo ẹ lọ wálẹ̀ sí i ó burú bẹ́ẹ̀ wípé ẹlòmíì ìjà abẹ́lé mùsùlùmí tí ilé olóyè bá sọlẹ̀ yóò rí pé àwọn ogun ẹni máa ń nífẹ̀ẹ́ nítorí ọ̀nà ọjà lọ ra àwòkán lọ́dọ̀ wọn kalẹ̀ funfun. Níbi pé lára jẹ́ káwọn onímọ̀ ti sọlọ síwájú ní pé àìsí mùsùlùmí títẹ́ èyí tó jẹ́ kéṣe ní. Tó ó ti dín nǹkan àgùntàn. Ìjọba ọ̀bá sì mà bọ́ọ̀lù ti fẹ́ mọ pàtàkì ẹ̀ ǹjẹ́ yóò bá mọ pàtàkì ẹ̀ bọ́ọ̀lù ti fẹ́ káràmọ́ títí ẹ̀ tó àtúntò lórí tàwíìdì ìpèníjà tó ń bá ọjà lábala nǹkan yìí ìyẹn ní pé omi pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò mọ pàtàkì ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí jọ ọ̀nà wípé ilé gan ní ìlànà nínú Islam a sì òkú sí etí ilé ilé ìsìlànà. a sin òkú sínú ilé kìí sílànà rárá ilé sílànà àdébíwá Muhammad sallallahu alayhi wa sallam. sábà lọ wọ ní sóra tó súnmọ́ wa jùlọ sóra tó súnmọ́ wa jùlọ sóra tó tàkàṣọ wọn náà bá bá kọsẹ́ lóṣù bẹ́ẹ̀ kí ló náà bá sọ alahaakum tàkàṣọ hatta zurtum maqabir maqabir òun ni flora fún makbara. mọ́kúbárà omi síngúlà ìyẹn ní pé ìtẹ́sán màkàdọ̀ omi ọ̀pọ̀lọpọ̀ pé alhakun tafẹ́ẹ̀tọ̀ àtàfáàkọ̀ àtàfáàkọ̀ bìnánà àtàfáàkọ̀ ìmá fi owó ìmá fi sèmínà ìmá fi ọmọ ìmá fi sèmínà ó fi káyọ̀ rẹ̀ jùlọ ní débi wípé ẹ̀sìn lọ bẹ ìtẹ́wò yẹn ní pé ẹ̀dí ẹni àwọn onímọ̀jọ́ tó wáyé pé ọ̀nà ọba tó pé wọ́n lọ bẹ sọ́wọ́ pé ziyara torí pé ìjọba yìí ṣe ibi kan gẹ́gẹ́ táwọn mímọ̀ sọ pé ó ti lọ sílé kan rẹ̀ rárá ẹ̀ríkà bàbá wa náà wọ́n sọ mọ́rọ̀ wípé ìbẹ̀yẹ lágbà lọ sí ilé ìtàn òní sàárè ìpínlẹ̀ ìtàn ìrọ̀rá èèyàn lò níbẹ̀ fúngbà díẹ̀ láti lè lọ sí ọjọ́ ìgbìndì àìsíwájú ìmọ̀ àlùjẹ́nà àbí iná tí ọlọ́ọ̀bá tó ń ṣe ní ọ̀sẹ̀ ní ọmọ àlùjẹ́nà ẹ bá sì ti rọ̀bẹ̀ kò tó padà wá sílé ayé ní. tó lára àwọn ìròrí tó wà sí Yorùbá nù àtàwọn míì náà tó pé pé wọ́n lapa pẹ̀lú ìròrí Yorùbá pé à tọ́lá kú wọn tó rí ní Kano àbí wọn tó rí ní kan kì í sàn wọ́n rí. ayé àkúrò ti jẹ́ pé wọn ní sọ́lọ́sìn pé ẹni bá ti kú òun ti mọ́nu ó ti lọ sí ipò tó fi pé kò tó lè padà wá sí ilé ayé yìí mọ́. tí mo nílò nínú ayé ayé mi pé ọmọ ọba tó ń jẹ́ ń tán kan tó ní sùn nínú sóra yìí tó fi pé ọ̀pọ̀lọpọ̀ wà ní láǹkà láti lè fi kéwòn. Tábàtì wọ ọ̀gọ̀rọ̀ àdìsá níbi ọmọ Muhammad sallallahu alaihi wasallam táyọ̀ lè gbà wá tí bá ti sọ̀rọ̀ sẹ́mẹ́tìrì ní adakọ̀ kìí ṣe inú yàrá àbí èsì ilé. nínú àdéhùn kan anáwó Muhammad sallallahu alayhi wa sallam ó wà nínú tẹ̀lẹ́dẹ̀ suleiman ibn buraida ọgbà wọn láti ọ̀dọ̀ wà bàrẹ̀ ó pé káàní nàbí sallallahu alayhi wa sallam yóò àlè mahim ìdá harajú ilẹ̀ nàkọ́ọ̀nù. ثم انقرا السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين فأتى تسميه أجا ولك يا النبي محمد صلى الله عليه وسلم في أنبي وفي من كان لا ريكو يتي أبا سيني بكان ينكي لا ريكو في من كان كان بفيد بفيد omi ṣe yọ sọ̀tàn ìdè tábà ti débi tọ́ o ẹ̀sẹ̀ ṣe àtẹ̀lẹ́wọ̀n àlékò nínú àdìsí ẹja ànájú tó gbé ahìlẹ̀ dr èyí tẹ́ ẹ ní ilé dr ó ní ibùdó tó láyé ibùdó yìí tí torí tẹ́ ṣe ìtọ́wọ́ nínú àdìsí ẹ̀nàbí ọ̀nà fúnlẹ̀ sallallahu alaihi wa sallam ni nínú àdìsí ní ìtọ́wọ́ nínú sọ́yìn Bukhari ànájú sallallahu alaihi wa sallam فإن الشياطين تنفر من بيت تقرأ فيها سورة البقرة أما صلوني بمقابر أما صديقين سنفر كلا نبي بتاع الله بسنيته tí ilé tíyàn bá ti máa ka quran bẹ́ẹ̀ ó ti di ìfẹ́ nìyẹn torí pé kẹ́ni àìní àgbọ́lẹ́kùn oníṣẹ́ òòrí mọ́sálásí lẹ̀ òòrí ní yàrá rẹ̀ lẹ̀ láti kapran ju pé ọwọ́ àtọ́kàn lọ sí ibi sàárè ṣé kan àbí sàárè ẹnìkan ìbẹ̀lẹ́dì àwọn kapran ló ti mọ̀ sí àṣà. sọ àníbi tó lọ́wọ́ àwọn ẹ̀sẹ̀ náà wọ́n fẹ́ ṣe ọmọ sọ ilé yìí tuntun ẹ̀yìn ọ̀sẹ̀ di ìtẹ́ ikú náà ní àníbi tó lọ́wọ́ àwọn ẹ̀sẹ̀ náà nǹkan tí ṣe jẹ́ nínú hadith tẹ̀lé tábà ní ká sọ hadith tí ó gbé àlámọ̀rí tọ́wọ́ kì í ṣe ọkàn kì í ṣe níbi. àníbi sọ́lọ́ lọ́kàlọ́ sọ́lọ́ àwọn ọkọ̀ nínú hadith ni pé kóńtù làwọn ètò kùnà á ń bì ọ́nà tó kúrò àlọ́ ẹ̀kọ́ tẹ́lẹ̀ mo ní ẹ má lọ bẹ iṣẹ́ àyè tí àwọn sàárò àti ṣẹkẹ́ torí pé ìgbàgbọ́ òsì èmi lẹ̀ látẹ̀tẹ̀ kúrò nínú ẹgbẹ́ ni kí wọ́n mọ̀ bá lọ ọmọ ẹgbẹ́ nìkan tọ́jú apá sí tọ̀wọ̀pé ìmọ̀lọ́ọ̀lọ́kan níbẹ̀ ànábì kọ́ fáwọn tàbí pé ọ̀nà lọ́bọ̀ sàárè rẹ̀ nísìnyí sígbàgbọ́ ti rinlẹ̀ sínú ẹ̀mí ọ̀gbẹ̀rù hà ẹ wá lọ ọmọ ṣàbẹ̀wò síbẹ̀ ka iná ha ṣe lè ṣúrò kún bí àkùrọ̀ torí pé yóò máa rán létí ọjọ́ ọgbìn bí àkùrọ̀ ni yóò lè lọ fẹ́ sàn nínú hadith tí ànábì sallallahu alaihi wasallam tó ti ń ṣàlàyé fún wa ẹ̀kọ́ tó wà fún ètò nínú Islam gbogbo èèyàn ló sì mà pé bàtẹ́ tọ́wà ló gbọ́n mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam títí bẹ̀rẹ̀ ẹ̀ ń bá lọ sí mọ́kà lórí látàyé ànábì ni wọ́n ti ń fi òfin lẹ̀ ètò ọmọ nínú ìdúná yìí kò sí fẹ́ṣà kẹ́kẹ́ fún bàtẹ́ ju wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà ìdíwọ́nù lọ́jà àlejò tí wọ́n tún sí mẹ̀dínà ibi tí wọ́n fi wọ́n sí nìyí. àmẹ́jì náà sì lọ́ máa bẹ̀ wọ́n wò. ìtọ́wọ́ fún bàkẹ́ rẹ̀ ìpè tó ti pẹ́ wọ́n sì tún fi òkú lẹ̀ bí sí i. ìyẹ́ yabala wípé ká mú kúrò nínú èrò pé ìpè nínú ìsìlámù lọ́wọ́ bí nǹkan àjòjì àbáwọn kan ló rárá o iṣẹ́ gan-an lọ́jọ́ sí pé ìlànà tí àníbi wa Muhammad sọ́lọ́ láàyè sọ́lọ́ tó fi lélẹ̀ táwọn mùsùlùmí ọ̀gbìn nǹkan mìíràn bí wípé tó kò bá kú àwọn ajé ilẹ̀ e títẹ́. táwọn bí sọ́lọ́ láàyè sọ́lọ́ sì ti sọ nínú hadith ní ìtọ́wọ̀ bí wọn sọ̀rọ̀ Bukhari àti Muslim pé ẹ̀ń tó bá tẹ̀lé òkú láti lé rẹ̀ lọ títẹ́ àníbi tó sọ lọ́jọ́ tí wà sí lọ títẹ́ tí wọ́n ti fi ìpèníjà àkọ́kọ́ tí ọkọ̀ kan dojú kọ lábala kí mùsùlùmí ó ní pẹ́ òní pé èèyàn mélòó ló gbọ́wé ẹlòmíràn máa kà fún pé nǹkan àjèjì gan ni tó bá ń sọ ní òsì rẹ̀ èyí ló jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n á ní pé nígbà tí àgbóyè tí wọ́n ń dé díẹ̀ díẹ̀ ti di pé mùsùlùmí tí wọ́n ní sẹ́mẹ́tì ó ti lè dín náà yóò lọ sí fún ní ìtumọ̀ rẹ̀ bí o máa ti fẹ́ ní rédíò ìwé tí wọ́n ń bò ọ̀pọ̀lọpọ̀ ọtẹ́ tá a ní lónìí tí èyí bá ṣe wípé mùsùlùmí kan kú a fẹ́ lọ sí ìgbàlè láàpò mọ̀ wípé a ní mọ́kúbàrà síbi kan sẹ́mẹ́tì síbi kan tó ṣe wípé ìtọ́wọ̀ lẹ́yìn ẹ̀fà ó bu ó bù jùlọ kí ó tó ta àkànní sẹ́mẹ́tì lásán àwọn sílẹ̀ bẹ́ẹ̀ sábẹ́ títí lọ nínú ọ̀gá tó máa dúpọ̀ nínú àwọn challenges tó wà ní inú àwùjọ tiwa tí ò sí níbẹ̀ yìí tó àmójútó kùtùtù fún ìwọ̀nba àwọn tó ṣe pé wọ́n tó dùn kí wọ̀nyí. solution sí eléyìí sì nìkan wípé lára tọ́pìkì ni pé a máa sọ challenge a sì máa sọ kí ni ọ̀nà àbáyọ fún torí pé kò sí kùmọ̀ ń gbé ká sọ nǹkan tó jẹ́ pé ní tí a fi kí ni ó jẹ́ ọ̀nà àbáyọ síbẹ̀ láàárọ̀ ọ̀nà àbáyọ ó náà làwọn jẹ́dá ti wọ̀ yìí tí wọ́n ronú kí nǹkan ọ̀pọ̀ rẹpẹtẹ kọ́ mọ́ mi sùn àkọ́ sí àǹfààní bẹ̀ ká máa ta sẹ́yìn sùn nílẹ̀ Yorùbá àbílẹ̀ Ìbàdàn kọ́ máa lọ bí twenty four to fifty ṣùgbọ́n pé a ṣe ń tẹ́jọ́ gbé ọ̀ ní òkú nínú ewu kò tẹ́ yọ kán. eléyìí àwọn bùkátà sí karonọ́ọ̀nà àbáyọ yìí sí tó ń kálukọ́ máa ní sẹ́mẹ́tì sí ẹ̀ tó ṣe pé sẹ́mẹ́tì yẹ àwa ní ilé mójútó mo lérò pé àlàyé ìlẹ̀kùn wa lórí lónìí lọ́kùnrẹ́rẹ́ ìwé ìpàdé ọjà sí pé lọ́kà tó ń ṣókí àìlè sàmójútó ìwọ̀n àbẹ̀wò tó tún wà látara wípé ó ń kálukú ìlọ́sẹ̀ ìdíwé pé yóò tún ní sẹ́mẹ́sì tó fún wa ní ilé mójútó. Yóò tèmíjà nílẹ̀ tí wọ́n ń bìrì tí ò sí ń lò ní omi àlámọ̀rí security. Bí ẹni tí ń tẹ̀lé lórí ilẹ̀, ìwọ̀n tèmíjà ìṣe lọ Yorùbá nìkan, bẹ́ẹ̀ tí ń tẹ̀lé lórí ilẹ̀ yóò ṣe ní ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ lẹ́ńtọ́ wà ní sàárè ẹ̀rí pé wọ́n sọ pé ẹ lọ́ọ́ sinmi ìdánlẹ̀ yorùbá òkú tó wà ní ìsàrò òkú tó kíni o nínú eré tí yorùbá ní òun gbádùn tiẹ̀ lọ́wọ́ ti gbé mùsùlùmí bẹ́ ẹ yí oṣù bẹ́ẹ̀ lọ bẹ́ òun pè ní ti àjèrè torí pé inú àlùkò ní àlọ́wà òun gbádùn lọ́wọ́ ti ṣe mùsùlùmí lọ́wọ́ ti ṣe kékeré kódà tẹ́ ẹ ti tẹ́ ẹ wá ilé tọ́jà tẹ́ ẹ gbé sílẹ̀ kẹ́ ẹ sí ìyàwó ń bo torí pé lóyún nǹkan tó kàn ti ṣe nìyẹn tí àníyàn Muhammad sallallahu alaihi wasallam tó fi mọ̀ wọn. ṣùgbọ́n nínú èrò èyí tó súnmọ́ àtọmọnìyàn ní pé òkú òní fi nílẹ̀ Yorùbá torí káwọn kan ti yàgò lé pípẹ́ tí wọ́n ní pé tí wọ́n lọ wú láti lè fi dóògùn. ìpèníjà ni tó kàdé mi jẹ́ pípé tẹ́lẹ̀mí bá ti ẹ̀gbọ́ yíjú ẹ̀gbọ́ ní pé ó yẹ ká gbòkú lọ sẹ́yìn à kàn gbé bàbá mi lọ sẹ́kùn wọn lọ wọn lọ fún èrè ọ̀lọ́ àní wọ́n ju lápá ara o èmi ò ṣe lẹ́nu so ìpèníjà kan náà lé lẹ́nu látara wípé kò sí ìfọ̀kànbalẹ̀ kò sí èkúta agbélọ sẹ́nẹ́tì lọ́pọ̀ ọgbà ló ṣe wípé tá a bá lọ síbẹ̀ tọ́wọ́ bí kéèyàn máa wú sàárè ni ẹ̀ ní bá nǹkan tó ń bẹ̀ mú ọjọ́ ìmájáde tó ti wà títẹ́ ìyẹn ni wọ́n ń pè ní nàbáàsì ṣùgbọ́n jíjalè òkú ń jọun tó wà ní ọtí à ẹnìkan tàbí arúgbó kan yọkàn wípé òun ò rí jẹ òun ò rí mu yóò wà lọ yí sàárè kásán aṣọ tí wọn fi yé yóò wà sí yóò lọ tà nà báṣù yẹ èyí tí wọn máa tó ń jẹ ọ̀nà tó wà ní ọtí à táwọn afáà bíkọ́sì lè lórí pé tí wọ́n gbọ́ náà lọ́wọ́ ni àbí wọ́n ti tàbí òfin àbí wọ́n fi yàtọ̀ jẹ́ pàtó torí pé òkú lọ́lọ́ ọjà ní odò tó ṣe alàyè tó alàyè bí ìfúnmọ́ ṣùgbọ́n tó táwa ń dojú kọ́ńtì tó ṣe fẹ́fẹ́ bí aṣọ rẹ̀ lásán lórí òṣèṣe ọgbẹ́ gbé orí ẹ̀ àgbọ̀fẹ́ gbé oṣù ìwé ìfọdé yá sí pé wọ́n kálukú kò ẹ̀mí rẹ̀ kò sí taratara gba wípé kóhùn ó gbé kóhùn lọ sí kí ni ó tó ní tù ọ̀nà àbáyọ sílẹ̀ yìí látara nǹkan tá a ti sọ síwájú nìyí òun náà wà lọ́ńdà bí ó láti lè tẹ̀yìn àlànà ìfẹ́mẹ́tì torí pé nílẹ̀ bí ibòmí ọ̀bá ní ju kágbà security sílẹ̀ yorùbá ń bì ó ní ìdíkà wá ilé kan sọ́nà géètì dédé pé security náà mọ̀ wọ́n dẹ̀ ẹ̀ńjọba ti fẹ́ wọlé lọ́sàn-án àbí lóru yọ̀ọ̀nù challenge ètò ìkìlọ̀ bíbẹ̀ kọ́ àwọn èèyàn ò ní ṣùgbọ́ àlámọ̀rò tó látara ìtí òun dojú kọ lọ́dọ̀ wọn. bákan náà lára àtẹnudà pẹ̀lú tó kọ̀ sọ́kòkòtò ìní àlámọ̀rò financial problem. sọ́mẹ́tì ẹ̀rọ nìkan pẹ̀lú torí pé jọ́jú ní ká sọ dábàá gba ẹni tí yóò máa dáàbò bò ó ẹni tí wọ́n máa gbẹ́lẹ̀ tí wọ́n máa fi gbogbo àwọn tọ́tọ́ tọ́yẹ àwọn nǹkan tó tọ́lọ́pọ̀ ní iwájú káàtà sí nílẹ̀ ní pé àyè wíwẹ̀ owó lásán nìyí. kìí sì ṣe àwọn ìrìnwó kékeré sẹ́ńtì ọ̀rọ̀ àmọ̀tínà sẹ́nẹ́tì lẹ́sọ̀ ìkókó ní owó wa ìyẹn ló dé fi ń sọ wípé èyí tọ́jú sílẹ̀ gan-an èmi ká kọ́kọ́ ní àgbẹ̀yẹ tí jẹ́ sẹ́yìnsù tó tó pé a ah, ó ń gbá ajá fúnra ẹ̀ ó ti tẹ́lẹ̀ obìnrin tọ́pù. tó ọmọ bùkátà sọ́yọ́ ọ̀nà àbáyọ sí eléyìí sì nìyí ọ̀nà àkọ́kọ́ nínú ẹ̀ kájẹ́ káwọn èèyàn jọ nǹkan yìí yìí láti jẹ́ ọ̀wọ́ àwọn olówó wa náà ṣe wọ́pù pé ilẹ̀ yìí o mo fílẹ̀ fún mùsùlùmí tí wọ́n máa ṣe òkú lòun wọ́n sì máa ṣe wọ́pù lórí wípé sẹ́lẹ̀tù sọ́wà bí o ìdá kan nínú ìdá mẹ́ta owó mi ẹ̀dọ̀ máa ná ẹ̀dọ̀ máa ná sí sí sẹ́lẹ̀tù ìbáwá bùkátà sí. àwọn bùkátà lẹ́yìn tó gbọ̀n náà lórí nígbà ẹ̀yìn tó gbọ̀n fún ní ilé ẹ̀kọ́ láti dé káwọn èèyàn mọ̀ wípé ọ̀nà kan gbòógì tá a tún máa náwó sí táàmà ní ládá bíi pé apá mọ́sálásí àbá apá ní ẹ̀kọ́ iná ní sẹ́mẹ́tì náà wà. ọ̀nà míì tó tún tètè yá kò sí nǹkan tó burú tí sẹ́mẹ́tì bá wà pàṣẹ wípé ẹ̀ǹ tó fẹ́ sìnkú bẹ̀ yóò mọ iye kan tí ò fún ní gún lápá fún àwọn aró pé à ǹjẹ́ àwọn àti lọ owó eléyìí ti fi ní àṣẹ ààrẹ lọ bàbá wa ló yìí ká fi ń ta lé ní ìgbéláwọ̀ náà lábú pàṣẹpọ̀ a máa ná owó ìwọ̀nba títí pé fúnṣọ wàbú kan ṣàṣì láti já sí pé afẹ́gbẹ́lẹ̀dẹ̀ ni o àbí afẹ́gba iṣẹ́ máa mójútó ni o àbí tó bá kún àásìn ni o ìtọ́ba tí ó bá kún tó ṣe é sì kú sínú káàkiri lọ síbẹ̀ yìí ìyẹn bó owó ìkòsí tó burú bẹ̀ nínú ìṣòro ìṣòro kódà ẹ̀ńdọ́bá kọ́ fọ̀rọ̀ àìkú mojútó náà bá ṣe é ti ogún nínú Islam lára nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ omi àlùfòkú àlùmọ̀tà alẹ́kọ́ dòtẹ́rìkà àwọn ẹ̀kọ́ kan wà tọ́lá sí pé tẹ́ẹ̀ tí wọ́n sọ wípé nǹkan òkú kú ẹ wá fi ogún sílẹ̀ tẹ́ẹ̀ kọ́kọ́ gbọ́dọ̀ yanjú àwọn nǹkan kan wà tó ṣe pé tẹ́ẹ̀ tó sọ pé ẹjọ́ a máa pin sí òkú wá sílẹ̀ ẹgbẹ́ dàpọ̀ sọ́dún ojú ẹ̀ ìyẹn là ń pè ní àlùfòkú àlùmọ̀tà alẹ́kọ́ dòtẹ́rìkà àkọ́kọ́ nínú rẹ̀ o lè mú ọlọ́pù tẹ̀síhìn àwọn nǹkan tó kù rọ́bù kárátà sí láti lè fi sí. kódà lọ́dọ̀ àwọn onímọ̀ ó síwájú gbèsè tọ́jú sọ́nù kẹ́kẹ́ máa ronú pé ọjọ́ lágbájá lówó ọjọ́ tàmàdù nílé báyìí ẹjẹ́ káṣíọ́ nínú tó sílẹ̀ nǹkan àkọ́kọ́ tẹ́ ronú sí ni wípé tí ọ̀dá sí ẹni tó lè kò fáìdì nípa wípé yóò fi ilẹ̀ bọ́yá lọ́mọ àbí ní mọ̀lẹ́bí nǹkan àkọ́kọ́ tá a mú nínú tókù bá fi ilẹ̀ omi àtọ́fá tàbí sí ẹ̀gbẹ́ àgbègbè ìtọ́ ìtọ́ba tó pé ìtọ́ta ń gbé lọ wọ́n wà bùkátà tó yé díẹ̀ lára rẹ̀ náà ni láàbùn ṣùgbọ́n tabara ń tí ó gbé ìrìn òsìn kankan tí ọ̀rọ̀ á sí kẹ́kẹ́ máa ronú gbèsè lára ń tẹ́sẹ̀ nìyẹn. Fókù ní pé sẹ́yìn tó wọ́n bùkátà sówó. Ara ọ̀nà tó sì fi lè rówó òun náà lówó yìí látara wípé káwọn èèyàn gbọ̀n kan wíwé kí wọ́n sì mọ̀ wípé lábá tó wà níbẹ̀ kò kéré bákan náà ìwọ̀n àbá owó díẹ̀ tí ò ní gọpá púpọ̀ kò sí nǹkan tó burú láti lè béèrè wọ́n bá ṣe pé káwọn èèyàn fi lè máa láǹfààní láti fi òkú wọn sí ìbò tẹ́. bákan náà lára ìpèníjà tó bá ṣe pé ó wà lọ́dọ̀ àwọn apá kan nínú mùsùlùmí olùlàjẹ́ ọkàn tó ti wà lẹ́mìí àjọ ọkàn pé eléyìí ò ṣe é kò ní inú ilé ni wọ́n ti fi káàkiri náà ní ìṣòro tòǹtàkùn kan wà bẹ́ẹ̀ ó sì wà ní bàbá yìí pé pé sàárè ni wọ́n tún dẹ́sẹ̀ bẹ́ẹ̀ pé ẹ̀yin dá ọ̀nà wẹ̀ pé à pé ilé lélẹ́yìn ni àbí sàárè táwọn èèyàn máa lọ síbẹ̀ tí wọ́n lọ máa tọrọ àlùbáríkà tí wọ́n lọ máa fi ọwọ́ ra tàlẹ́ǹtì kan náà ni ó jẹ́ tàlẹ́ǹtì ní ìsorí pé ọjọ́ ti lọ ó ní àlànà rí fámìlì báwo lélẹ́yìn tó máa ń ṣe lọ nínú fámìlì ìyẹn náà ó tún padà sí ibi ìtàkọ́kọ́ ó lè yá pípé nínú àwọn tó kù sílẹ̀ ju márùn-ún ẹnìkan ní ọgbà wí pé ẹja lọ gbé síta rè kódà mò ń travel gan láti dèka iṣẹ́ ẹni yẹn lò tó ti pọ̀ yóò lọ wákàtí kan pé ah ṣé ẹ̀gbọ́n tí mo sọ ni pé bí ìyá mi ló kú àní ẹ máa jó lọ pẹ́ àwọn tó sì wà pẹ̀lú ìyá ń sọ pé hùn ìkalára ọmọ rẹ̀ tó lówó lọ inú ilé rẹ̀ ni àwọn ń gbé lọ láti lè sí. ó ń òun fi ohun pé òun làtọ́ bí ẹni tẹ́ ẹ fẹ́ lọ gbé báyìí tí òun bá sọ lọ́gbọ́dọ̀ gbọ́ ìtẹ́lẹ̀ náà gbé lọ. tí alákòórí àti tẹ́lá rí àti arẹ́ǹtẹ̀ yẹ ẹ rí pé bí àfààní. ṣùgbọ́n gbọ́rọ̀ àwọn tó wà pẹ̀lú yá àwọn ọmọ tó jẹ́ kẹkẹta tó ń dáwọ̀ gbà ní pé à ń gba ìkan lára ọmọ rẹ̀ ti kọ́ lẹ́yìn ibẹ̀ ní tọ́jú tọ́jú ìyẹn náà tún máa ọ̀nà àbáyọ sí eléyìí náà sì ní èyí tí a ti kọ́kọ́ sọ ni láti pé ojúṣe àwọn tá a jẹ́ ìmọ̀ ojúṣe àwọn tá a jẹ́ olùkọ́ omi káwọn èèyàn máa pàtàkì nǹkan yìí kájú tí wọ́n mọ̀ pé ní ní Islam Islam ló ní bákan náà kájú tí wọ́n máa fààní tí wọ́n ò rí ń bẹ̀ tó ṣe pé kò sáàmù láti sọ láàárọ̀ ní pé tó bójú mu òkú mùsùlùmí kóso yìí pé wọn àti gọ́tà kọ́ má lè yàtọ̀ kóso yìí pé kí wọ́n fi òkú mùsùlùmí kóso yìí òun àtàtàn ẹ̀ẹ́dẹ́ ní mọ̀ yàtọ̀ láàrin wọn orí òkú mùsùlùmí bá lọ sọ́nà àwọn ẹ rí i pé àwọn míì tó ibi sọ́dé ibi tí jókòó sí tó fi máa orí ní òòrùn tí kò sí àpẹẹlẹ ń bẹ̀ fún nǹkan ìlókun mùsùlùmí. bákan náà a tó dùn ní ládàá tánàbí sallallahu alaihi wasallam ń kọ́ wa torí pé tẹ́ ẹ bá gbé lọ tẹ́lẹ̀sì tí mùsùlùmí bá ní tẹ́lẹ̀sì ogunlógún mùsùlùmí ni wọ́n máa lọ síbẹ̀ ẹ ẹ mọyé èèyàn tí ń lọ sígbà tó ní ọdún kan kò sí ẹni náà tí ó lọ sí Mẹdínà tí òun ṣojú kòkòrò àti lọ sálámà sí àwọn tó wà ń bàtò bẹ́ẹ̀ náà ló ti rí fún sẹ́nẹ́tì ìtọ̀dọ̀wọ̀ tí wọ́n ń bì náà tí bá ní túmọ̀ tó pé lọ tẹ́lẹ̀ onímọ̀ bẹ̀rẹ̀ pé à ìjọba tọ̀dọ̀lẹ̀ gan-an tó wọ́n ní gbìyànjú tó pé lọ àwọn èèyàn máa lọ bẹ̀ yọ́ máa láǹfààní tàbí à mùsùlùmí ju ẹ̀jọ̀ lé tó gbèsè pé pé lọ́fẹ́ tó gbogbo àwọn àdọ̀tí orí rẹ̀ náà ní ẹ̀yìn ìpínlẹ̀ tó àfi káwọn èèyàn gbé owó lápapọ̀ tí wọ́n fi dá sí pé tí mọ̀lẹ́bí bá ti ẹ̀hún dìbòtì lórí tó de bá fi sí èyí tí wọ́n pọ̀ jù nínú wọn ni wọ́n gbọ́ lórí pé kò síbò ní táà náà gbèsè mùsùlùmí lọ ju kí ni o ìṣòfò mẹ́sùn lọ. lára àwọn challenges tó tún wà inú mi àlùkàlù fáàbù sọ̀rọ̀ yà báyà kí n jáde lórí ẹ̀ torí ọ̀sọ̀ fún mi pé ojú ti lọ. àwọn ènìyàn sẹ́yìn tún ọlẹ́kọ̀ọ́ kéde káàkiri ju kalẹ̀ lásán ó gbọ́dọ̀ wà níbàámu sí lánà tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tá a bá lọ sí bàtẹ́ ara wọn èèyàn tó ṣe pé nípa àwọn wà fún ní pé láti máa làwọn èèyàn lọ́gbẹ́ tó ń dé sọ́mọ́tò kí lè yàn á tó ń bẹ̀. torí pé ẹlòmíì bí a ṣe sọ yí pé sẹ́mẹ́tì gbajúmọ̀ láwọn àyè míì náà bọ́ débẹ̀ ìtí ẹni ọmọ ṣe ó ṣe iṣẹ́ kan mo jìnnà sọ́lá ní ọ̀lọ́ tó ń bẹ̀. Ìtí sẹ́nẹ́tì wà fún nǹkan méjì ní ọ̀sìn ní ká lọ bẹ̀. Àkọ́kọ́ tòjọ kéré kòndòlà àkúrọ̀ yóò máa jẹ́ ká máa ti ọjọ́ ìgbélé àlùfáàmà. Ẹlẹ́ẹ̀kejì á ti lè ní ìfàní láti tàdúrà fáwọn tó wà ń bẹ̀. Àwọn yẹnu wọ́pọ̀lọpọ̀ kan pàtí àdúrà wa. Ṣùgbọ́n pípọ̀ olóyún àwọn ní òkun lọ máa sọ̀rọ̀ lórí ẹni pé pé òun gan lọ́wọ́ bùkátà ṣáájú àti ẹ wọ́n máa lọ sọ̀rọ̀ nǹkan níbẹ̀ ni bàbá àwọn mọ́tò lọ́rùn ìyá àbí mọ́tò lọ́rùn pé òkè wá gbàgbé àdéhùn ọba mi ṣe ni iṣẹ́ lọ máa yí níbi òkú nìyẹn so ìyá kan ló lọ sí pé lára àwọn challenges tí wọ́n wáyé òun ẹni mọ̀kànlá fẹ́ẹ́ ti sọ̀rọ̀ ìyọ̀ àwọn nǹkan tó ṣe wípé kò bá ṣe rí àwọn tí ń tẹ̀lé ní gbígbé àwọn ìwọ̀nba sẹ́mítì tó fi pé àmì náà látara pé kò sáàmójútó tó ara ìgbé ti fa ìsáàmójútó òun náà ní pé dípò ibi tá a ti ní di méjì mẹ́wàá wà ń bẹ̀ tó fi pé mẹ́wàá yọjọ́ wà ní pé odidi kan ẹnìkan bá ti àáfẹ́ tó fi pé òun ọ̀dọ̀ sẹ́mítì gan yà náà wípé à tàwọn kékeré olùrọ̀ náà wípé òun ó tẹ̀lé balẹ̀ ju táwọn mùsùlùmí yìí lọ yóò á jókòó ẹ̀ lọ sí ibi tó bá jẹ́ pẹ̀lú tó ṣe pé àwọn àṣà ti ṣàlàyé léyìn síwájú pé kódà tí a bá ṣe by mistake tí wọ́n ti gbé òkú mùsùlùmí lọ sí ibi tẹ́ tòṣèré àwọn àṣà ṣe pé wọ́n ó jókòó wọ́n jókòó láàárọ̀ ojú kan òkú torí pé òkú tó bá ti ṣubọ́lẹ̀ ẹ̀ tó gbọ́dọ̀ jọ́mọ́ àyàfi pẹ̀lú bìí tó tán gbùgbùn lára àdú táwà káàkà ní pé kí wọ́n ṣe mistake àti wọ́n náà náà náà lọ sí sí ibi tẹ òṣèlú. tí àwọn àpèníjà nǹkan tí ó pọ̀ ní ṣùgbọ́n ìwọ̀nba tí a sọ yìí náà yóò máa ṣàlàyé àwọn ètò aláǹfààní àtẹ̀tẹ̀ torí àsìkò tí ọlọ́ba kí ó ṣe ìjókòó ní ìjókòó ìgbárùkọ̀ fún ẹnì kọ̀ọ̀kan lọ́ọ̀kan tí mo kí àwọn òjò lọ́wọ́ sínú àmì kánì. ولقد أنفسك وعيادي كما نتوبك أريكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك الكريم جزاكم الله خير الحمد لله الحمد لله رب العالمين هذا أعطيكم الله سبحانه وتعالى tí ó bá ní fún àwọn dọ́kítọ́rù أنا ní ọ̀rọ̀ náà sọ àwọn náà ni Dr wọ́n tún wá jẹ́ chief imam alikuduwa central mosque akẹ́dẹ̀rẹ́ ìbàdàn àti Allah subhanahu wa ta'ala kí ó bá ní ìsanwó lẹ́sàn dáadáa tó sì jẹ́ kí a rí wọn pẹ́. ilé tí wọ́n ti wá láǹfààní ẹ̀ kò wú sí inú wa tí ò gbọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí Allah subhanahu ti sọ fún mùsùlùmí pé fàdákìr fàyín mẹ́zìkìrọ́ táǹfà olùmọ̀mìnì kámọ́ ẹ̀ alẹ́sí àǹfààní náà ni ó máa jẹ́ fún àwọn tá a jẹ́ olùgbàgbọ́ òdodo àti Allah subhanahu wa ta'ala nígbà tí wọ́n bá wa sọ̀rọ̀ lọ́pọ̀ tí wọ́n bá wa sọ̀rọ̀ òun náà ni ẹni tí wọ́n jẹ́ aṣojú chairman wa fún orí ìdókòó tí a wà yìí àwọn wa tí wọ́n jẹ́ professor moslefu yahya tí wọ́n rán wá wọ́n ti wà láàrin wa tó yẹ tí wọ́n wa sọ̀rọ̀ àwọn náà ni wọ́n jẹ́ ah, alhaj tí wọ́n jẹ́ àtàtàn general fún muslim àwọn uh, tí wọ́n ti wà lórí ìjòkó náà ìjọkùnlọ sẹ́lẹ̀ náà lẹ́yìn eléyìí àwọn tó wá wọ àárín wa nínú àwọn tí wọ́n jẹ́ àwọn tá a fi ìwé pè aláwọ̀kọ́ nínú àwọn tí wọ́n jẹ́ board of trustees wa asheik muhammad awal abdulrahman ọlálẹ́kan tí wọ́n jẹ́ kíkì máa mú lead city university ní ìlú bàbá yìí sọ́mọ́ ẹ̀kọ́ báyìí. Ah, bákan náà àwọn bàbá wa nínú àwọn tẹ́jọ́ bọ́dọ̀ prostitute náà bákan náà alhaj amawo àbúwá. kò fẹ́ẹ̀ tó mọ́ one percent àwọn mùsùlùmí lórílẹ̀-èdè nàìjíríà àti ọ̀sẹ̀lẹ̀ yorùbá nígbà yìí kò fẹ́ẹ̀ tó mọ́ one percent àwọn mùsùlùmí tí a lásọ̀ ní ẹ̀ ibi tí a ti mọ̀ náà ní ìbàdọ́rọ̀ bá ṣẹlẹ̀ alimọ́tì alimọ́tì ló sọ ọ́ ló máa dùn kọ́lé sí ṣùgbọ́n bàtọ́ bá fẹ́ nǹkan ká wá tó lágbára tó ọ̀rọ̀ á sí òkú mùsùlùmí síbi tí a máa sí sí ló wá máa ń tẹ̀sí ẹ̀dá àlágbọ̀yé ẹ̀ ní ìjẹjọ oníjẹjọ a lọ sí mọ́bára ẹ̀kí akéyẹlé muslim community wọ́n pe àbáyé ní alágbà ní ìjẹjọ a lọ sán ìlú wà lára àwọn tí wọ́n pè kájọ lọ sán ilẹ̀ ká lọ sí ìgbà tí mo débẹ̀ mo ní wípé koríko ti kó gbogbogbò àti tí wọ́n ti kó òkú sí àti tí wọ́n ti òkú sí koríko ti kó gbogbogbò ẹ̀ a sì pọ̀ tá lọ àwọn kó àdá wọn yàn bẹ́ẹ̀ báyìí wọ́n bá mi kódà òṣìṣẹ́ àbúrámù eh, muhammad rẹ̀ àwọn àtàwọn àlejò ìjọba mọ́ pé wọn láti bẹ̀ kí ni ẹ̀tọ́ lè mú àtàkì tó lè sẹ́yìn ọ̀tọ̀ mọ́ bọ́ pé wọn náà pé òṣìṣẹ́ irú báyìí báyìí làwà ṣùgbọ́n ọdún méjì wọn wà kẹ́kọ̀ọ́ máa ń pe bàbá bàbá wa bàbá lókè kòtò àti àbúrò àìsàbùrà mi ọlọ́run táwọn òpin kàn sí wọn irú báyìí báyìí làwà ṣùgbọ́n báyìí ló ń ṣẹlẹ̀ àwọn èèyàn gbórí iṣẹ́ láti san iṣẹ́ ààlè fi mọ́lẹ̀ ìgbóǹkó sàárè mọ́lẹ̀ àwọn èèyàn kò sọ pé tí wọ́n fẹ́ dá ibẹ̀ ti kún orí sàárè láti ń gòlì pọ́sítì kò fi ẹ̀jẹ̀ múlẹ̀ lẹ́sẹ̀ náà wà bẹ́ẹ̀ tó ní tí mo fẹ́ pàdé láti ààrẹ ni pé wọ́n mú ìgbàgbọ́ wáyé pé bóyá torí bó jẹ́jọ́ lórí ọ̀kámọ́tẹ̀wé ọ̀hún wáyé mọ́ tábà ti sálẹ̀ ẹ̀kọ́ ká ló sọ pé kò tó fẹ̀lẹ̀ bẹ́ẹ̀ mọ́ ọlọ́gbọ́n akára fẹ́ kí n tó padà yóò sá àgbà náà náà wọ́n mọ́tẹ̀lẹ̀ àwọn wà nínú ìjókòó ìmọ́tò padà wọ́n wọ̀ lẹ́jọ́ yẹn náà mo tó padà nígbà tí mo torí ẹ̀sìn báyìí báyìí láàárọ̀ ìyàwó náà tó mú ìdájọ́ wá bákan náà ṣùgbọ́n nígbà tí mo fẹ́ fàyọ́ láàrin yẹn ni pé ìfún àwọn ìwọ̀n ba iṣẹ́ tó wà mẹ́tẹ́náàsì wọn ò àmì tí wọn dáadáa àmì tí wọn dáadáa nítorí kí mo sì mẹ́tọ́ gbọ́dọ̀ pásínálì pé mo ń bọ̀ lórí ìgbà ilé ìlú yẹn pàtó tó wá di alẹ́ àná tí ọ̀gá wa tó wá pè ní pé àwọn ò tí ì jẹ́ ọ wọ́n tíráfù láti láti ó sì ti lẹ́sùn pé ibi program yẹn lọ àwọn fẹ́ lọ rẹ́dímẹ́ntì àwọn ń bẹ̀ ìyáàlùlẹ̀ mi náà fẹ́ lọ tẹ́lẹ̀ so nítorí jẹ́ kí inú oṣù yóò dọ̀kú fẹ́ wá gbọ́ wà lórí tó jẹ mọ́ báyìí lélẹ̀ àti pé bí a sì pera wa níjà rò pé òṣùpáàsì wọn òṣùpáàsì wọn tó jẹ́ lẹ́tọ́rà tí wọ́n bá wa sọ̀rọ̀ kọ́nà bàbá ìlú kan wa sọ wọ́n ní ẹ̀sùn dáadáa wọ́n ti fi ọ̀pá wọ́n ti gbọ́dẹ̀ bí àsìkò gbà wọ́n tó kò mọ̀ pé àsìkò lè gbà wọ́n tó ọ̀rọ̀ lórí mẹ̀tẹ́nàṣà wọn ẹgbẹ́ wa ó jẹ́ ìtọ́jú ìṣẹ̀lẹ̀ ká mú ní ọkùnkúndùn púpọ̀ ọ̀rọ̀ owó ó sì ṣe kókó gẹ́gẹ́ bí wọ́n ti sọ torí gbogbo àwọn àtọ́nà ọdún pẹ̀lú ìtọ́jú pẹ̀lú management bára ẹgbẹ́ ti management irú àyè yìí tí a bá ní owó tó a lè lè lòdì láti pe àwọn tí wọ́n jẹ́ ọlọ́rọ̀ láàrin wa láti pè wọ́n níjà kò wá ní jẹ́ lórí tí wọ́n nìkan torí pé tí a bá ń sọ wípé ọlọ́rọ̀ láàrin wa ọlọ́rọ̀ àwọn tí wọ́n máa ń tí wọ́n máa ń tí wọ́n rọrọ̀ tí wọ́n máa ń pé owó lẹ̀ owó ńláńlá bí ọ̀rọ̀ tó lórúkọ wọ́n máa ń wọ́n máa ń yọ̀sẹ̀ lẹ́kọ̀ọ̀kan wọn níkọ̀ọ̀kan láàrin wa wọ́n máa ń yọ̀sẹ̀ pé ìfàlejò ìpínlẹ̀ ẹ̀dá yóò wà sí afẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa tí a bá rí arífikọ́lá mọ́ tí ó gbé bílíọ̀nù sílẹ̀ pé ẹ lọ iṣẹ́ ti níbà ẹ lọ fún oníyẹ báyìí bẹ́ẹ̀ iṣẹ́ ìtọ̀wọ́ ẹ lọ fún oníyẹ báyìí bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa náà iye owó kéékèèké tó kálukú bá ní lágbára wa náà kí a máa kí a máa kí a máa mẹ́tọ̀ pé àwọn sí ààyè tó jẹ́ pé ààyè ìkọ̀ọ̀kan wa ni torí pé ilé tí à kọ́ ààyè wa o temporary lásán ni a máa wà níbi òun tí ó máa jẹ́ fadásì òun gangan ní ààyè ilé ìpínlẹ̀ ìjọba gangan mójútó jù mọ́ oníkálukú wa náà kí àjọlọ lẹ́nu sáàsì náà ni mo ti kọ́ yorùbá máa yorùbá dáṣà púpọ̀ lẹ́nu wọn wọ́n ní kí wọ́n lọ́ọ̀bá lè fẹ́ síjà kó o tẹ́tẹ́ jẹ́ àtìkúmọ̀ rẹ̀ náà ni pé lọ́ọ̀bá lè fẹ́ síjà lẹ́bi ti arísíkọ́lá lánàá ìwọ náà gbé one thousand naira tó nílẹ̀ tí gbogbo mùsùlùmí ti ń bẹ nílẹ̀ èdè àbí nílẹ̀ yorùbá ìta bá dá one thousand wá one thousand naira tó bá kárí bóyá lóṣooṣù là ń dá ó mà ní ẹ sílíọ̀tọ̀ naira ó lè lè mílíọ̀nù ọ̀gbìn àrà tí ó tẹ̀lé ọdún kan kódà tí ó padà ju ti àwọn iye táwọn olówó náà ń sọ yẹn tí wọ́n pè lẹ̀ tí wọ́n pè lẹ̀ lọ torí kò sí nǹkan kan tí a ṣe. àwọn tó ń jẹ́ àfẹ́jẹ́ professional nípa pé à manage irú nǹkan báyìí sábà tẹ̀ wọ́n pé wọ́n wá bá wa manage ẹ̀ lọ́nà wa lówó lọ́nà wa lówó kí ìṣòwò kékeré àti gbogbo àwọn èlò ìgbọ̀tá lò ní àtọwọ́ professional fee wọn yóò lọ wá ní owó ọ̀pọ̀lọpọ̀ ọgbà ká máa ń lọ rántí wípé káwọn èèyàn ṣe ìtọ́jú nàìjíríà láì àwọn òjẹ́ ti fi owó àwọn òjẹ́ ti fi owó ṣùgbọ́n tí a bá rí owó láti fi àwọn ètò àwọn nǹkan yìí ọ̀rọ̀ pọ̀ níbi mánéjìmẹ̀ntì mọ́tìbára ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ gan lẹ́ẹ̀kọ́jẹ́ pé àgbọ̀dọ̀ torí pé kò sówó àti kò sí àwọn èèyàn tó fẹ́ ṣe àgbọ̀dọ̀ torí ẹ̀ka pé jùlẹ̀ á ní ìtàlẹ́yìn fẹ́ pé agbọ́dọ̀ agbọ́dọ̀ mú ní ọ̀kọ̀kọ́ tó ní. tòjú èyí èmi ṣe ń fi ọ̀pọ̀ àwọn ọ̀pọ̀ tó ti yìí ní àti ẹnu ìgbésẹ́gbèsẹ́gbèsẹ́ ọ̀gbọ́n professor mọ́tìlì táyọ̀ yáyá mo fi congratulate àwọn tí wọ́n wà níbi ètò àlèhùnmá foundation fún ìfẹ́ níbi tí wọ́n gbé dání nítorí pé nǹkan tí ẹ̀dá òkè ló fẹ́ sún mọ́ àti ètò ìfẹ́ gbọ́ débi pé àsùnmọ́ àfún náà sì lódodo ìfẹ́ ọdún lódodo náà ní ikú bẹ́ẹ̀ pé kò sọ fún àfẹ́ lọ ní ẹja sí fún òun ní ikú èyí ó sì kú nìkan èyí ó sì wọ̀ tó ló fi jẹ́ pé kò tó gbé dání ọ̀rọ̀ kan tó jẹ́ ọ̀rọ̀ òdodo fẹ́ tó yẹ kọ́ yẹ náà ni mo wá dẹ̀ nípa tó tó kí ọlọ́run aláìlọ fún wa fún ilé ọwọ́ ọlọ́run aláìlọ fẹ́ bá iṣẹ́ náà di ọlọ́run yẹ kó tó yẹ kí ilé bẹ̀ wọ gbogbo orí tó ń bá ń ṣe irú ẹ̀ náà kọ́lọ́run aláìlọ fún wa fún ilé ẹ̀sán olóore ọlọ́run tó ti sọ أعوذ بالله من العالمين من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم الصلاة والسلام على نبينا محمد وعلى أهله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين عبد التسليم أبتسم وبدنها أما وضع تجاكل بك كدر بوبك أوتي كدر كل الناس ضايق قبل الموت gbogbo èèyàn pátápátá ló tọ̀ fún un wàhíì lẹ́nu ètò wọn fún un ojú ọ̀gbìn náà bá ti yá ọlọ́run náà sọ yín lẹ́sìn gbogbo tí ẹ bá ṣe lọ́dọ̀ bẹ̀rẹ̀ àkíyàmọ́ àwọn abẹ́rẹ́ gbogbo ń táṣe tí a ní ilé orí dáadáa lọ́dọ̀ ọlọ́run gbogbo ń táṣe tí ó takotọ́ ọlọ́dàkùnrin jẹ́ àrèṣe gbogbo ń táṣe tí wọ́n wà máa dùn fún àgbàtà abá lọ́dọ̀ ọlọ́dàkùnrin jẹ́ àrèṣe àti ń bẹ̀rẹ̀ ọlọ́dàkùnrin jẹ́ àgbọ̀lọ́ni láfúrẹ́ lánàá wà láàkó wata ilẹ̀ abúlá alára mi jọ̀wọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe fún mi ní àsìkò máa gbìyànjú láti mẹ́ntẹ́nì àsìkò mi láàkì ṣùgbọ́n ìjókòó tá a tó wá sí ìjókòó kan tó lágbára ni ṣe rí ẹ̀yin àgbàlagbà yẹn máa pè é ẹni tá a bá ń sọ gbagba ẹni ẹgbẹ́ náà ló fi máa délẹ̀ tí a bá ń sọ wípé àláyè àláyè àláyè àǹkájú àǹkájú wàláyè ẹ̀sìn ìsìlẹ̀jẹ́ ni wípé gbogbo àjọ ń ṣeré ni ẹ̀jọ̀ ìbéèrè kan tó máa dùn wá lórí tó máa ń sọ̀rọ̀ Ìbàdàn lónìí ní Áfíríkà Ìbàdàn lórúkọ ká má sọ pé Nàìjíríà nìkan ẹ wá tọ́ka sí símẹ́tìkì tó pọ́n gbogbo àwọn bàbá yìí ẹ tọ́ka sí símẹ́tìkì kan tó pọ́n wa lókè ibi táwọn afá dé bámbá bẹ̀ lónìí tó mẹ́sì kan sáré tọ́ka sí ètò jẹ́ wípé àwàrà ni. ẹ jọ nínú nǹkan méjì tó jẹ́ pé làbúdà mìíràn hùmọ̀ ó náà ní alùmọ́gidú wà lè mọ́kàbárọ̀ ó náà ní mọ́ọ̀k àti mọ́kàbárọ̀ tí kọ́múnítì kan bá ti dìde báyìí tí sẹ́tímẹ́ǹtì kan bá ti dìde nítorí ẹ̀ka mọ́ sùúrù ẹ̀ ní pé ibo láti kírun àyìnà mi sọ mi ibo láti kírun ẹlẹ́kẹ̀jì tó yẹ kí wọ́n tó lanu tí àwọn àfa bá wà ń bẹ̀ bí àwọn bàbá wa ṣe ní kékeré tá a bá kú ibo ni wọ́n sì wá sí ẹni tààrẹ níbọ̀dì lè kú ẹni tààrẹ níbọ̀dì lè kú lábàlápà bẹ̀rẹ̀ kìíní tí máa ń sùn wá pè mí tó lágbájá títí àwọn ọmọ báwọn ò ṣe fún. àná powerpoint presentation à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìmọ̀mù adẹ́rẹ́ wọ́n ń pè ní ìkànnì àwọn jẹ̀mọ́ àwọn ọmọ rẹ̀ ti kú àwọn fẹ́ sí àwọn òrìṣi ilé kankan kan five thousand ló wà lọ́wọ́ àwọn ibi táwọn káwọn ò gbé lọ thirty thousand wọ́n bílẹ̀ àwọn tó wò yóò pọ̀ jù àti kẹ̀kẹ́ lọ. so fún di eléyìí mo kí gbogbo wa mo sì kí àwọn bàbá wọ́n sì kí àwọn bàbá àti gbogbo àwọn tí agbẹ́ǹtò nípa ìtàn yìí tí a sì dá ọlọ́run lò ọlọ́ọ̀bá ṣe rí àṣeyọrí ti wà táwọn náà bá gbọ́ nípa tó fún ìdíje lónìí táwọn ìwà fi ṣiṣẹ́ táńtírì yóò jẹ kálíbà àgbà alásìkò náà ah, ah, àwọn dọ́kítà wa wọ́n ti yẹ̀rẹ̀ náà láwọn ẹ̀rù wọ́n ti lo hadith wọ́n ti lo kùrán fún wa ṣùgbọ́n aspect ibì kan lórí nǹkan tí wọ́n sọ tó yẹ pé tí àbá mú káwá tí wọ́n ń lò lò ní bí ẹni wípé akíndọ́wà àwọn sọ akíndọ́wà láti jẹ gbogbo nǹkan tí ó ṣe ìwà dọ́kítọ̀ ti sọ sọ sọ sọ sọ sọ lórí gbogbo àwọn nọ́ọ̀sì wọ́n bá àtàwọn bàbá tá a rí kí ló wá dé sí àwọn mọ́kànlá. ó ń takò àwọn kìíní bákan náà ìjókòó wa abẹ́fà fẹ́ pé kí ni ọ̀nà àbáyọ ní àwọn challenges tààrí alhamdulillah kàmù nìbàdàn kàmù nìbàdàn nínú àwọn ìgbìyànjú tá a ti ṣe láti 2016 tá a ti bẹ̀rẹ̀ prógámù apáàrùn káàkiri ní ilẹ̀ ìbàdàn àti ìwòye sí àwọn mọ̀kọ́bẹ̀rì tó wà eléyìí àti bẹ́ẹ̀ ló máa kọ́ wọn. eléyìí ló lè kà lánàá títí àná ó lọ bí twenty nine. ìyẹn túmọ̀ sí wípé àwọn símọ́sì yìí wọ́n ti wọ́n ti ń gbéra sọ eléyìí àti sọ pé wọ́n ti ń dìbẹ̀ lọ àti rí lọ́sùn lọ́sùn. àwọn èso wọn kò lè tún wọn lè mìíràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nam. Ẹ tí Nam, alhamdulillah. So, a ti ní pé àwọn mọ̀tẹ́bù ìwọ́n ti ṣojú rẹ̀ ìgbà tá kúrò ń bí iná ẹ̀ka tó ń bọ́ sí àwọn ìlú mi àwọn nǹkan bí àti ń rí wọn dáadáa kí á làwọn challenge tí ń dé bá ti yìí. alákọ̀ọ́kọ́ nínú ń tí nílẹ̀ ń nílẹ̀ ń bì náà fún ẹgbẹ́ mẹ́bìnrin gbogbo nǹkan láti sọ bí kíní náà àwọn tàbí bí sàárì lórí àwòrán bá ti rí sáwọn lẹ́kùn mo fẹ́ jẹ́ ká ìwà àkọlé kìíní alákọ̀ọ́kọ́ tí èmi á tún fi kó tiwọn oní first interest àwọn àfáà làwọn tí wọ́n ń takò kí wọ́n jì bí wọ́n takò tẹ́ nínú ọ̀rọ̀ ẹbí tó lọ ìkan lára àwọn àfáà wọ́n wá sórí rédíò orí pẹ́tàfẹ́fẹ́ àwọn àmì gbogbo nínú ọ̀rọ̀ ẹbí dàjú wọ́n gbọ́ ẹyin bàbá ẹ sọ fáwọn ọmọ yín àmẹ́bí ti má dìtò àyíké ẹni tí ó bá nílé láyé àti ìrògùn ẹ sọ pé wájú ilé ẹgbẹ́ yìí báyìí ni kí wọ́n ṣe é sí ẹ wà ní ká àwọn ọmọ kan á dìde wọn àgbẹ̀wé náà mọ gbókù lọ sí mẹ́sì àwa náà mẹ́ntẹ́ jẹ́ sọ́ọ́rí nítorí ẹ̀kọ́ àmì dárúkọ wọn àti bí ìbẹ́ ló náà àfátà àánú ti mọ̀ láwọn àdúgbò wa. láwọn ìrírí wa tábàdà àwọn mọ́sálásí mi tábàlọ́dọ̀ àwọn sọ̀rọ̀ tábà sí kúrò ń bẹ̀ àwọn afáwọn ti máa takò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì olóò ní àṣà tá a bá ńlẹ̀ ó lápò ní old tradition àṣà tá a bá náà ni pé a máa ń fẹ́ fi sàárè a máa ń fẹ́ fi jolé mọ́lẹ̀ ó dá àwọn challenge kan tó ń tako symmetry ipò ìgbà tá a bá sun bàbá sí iwájú lé ó wá kúbi ọmọ àlè kan bí ó ti wá ta ṣùgbọ́n ìwé ìdíjọ́ mọ̀ pàápàá jùlọ ní ìdíjọ́ wa wọ́n ti ta ọ̀pọ̀lọpọ̀ ilé àdúgbò ìjọba lágbo àdúgbò dẹ̀ lọ. àwọn mọ́kànmọ́kàn lọ́gbà àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ aláti lọ mọ́ bá èèyàn tí ilé wọn bá kú tó máa fi kò àtàrà délé á sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹgbẹ́ àbá ìlú ọ̀sẹ̀ báwọn dọ́kọ̀ ìfẹ́lẹ̀ kan fanáà ibi tí mo wá fẹ́ òmìnir tó pé a lè wò pé sọ̀rọ̀ wà ń bẹ̀ òun náà ni ibi proliferation wọn proliferation of symmetry máa fẹ́ jẹ́ ká farabalẹ̀ ká sì mú sí mi gbẹ́rẹ́ kó má bí wípé ọmọ sọ̀báyì ọmọ sọ̀báyì alhamdulilayi rabbil alamin ní sábẹ́ ẹ̀ka tí mò ń sọ ẹgbẹ́ mi slide back torí sọ́nà ẹ wo iye àwọn symmetries parí symmetries táwọn muslim community àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí wọ́n ti ń gbìyànjú lórí rẹ̀ ìlú ìfúnmẹ́ta ìlú ìfúnmẹ́ta ìlú ìfàṣẹ́ta tó ti mẹ́ta ìlú mọ́tìmẹ́tì náà ń gbìyànjú rẹ̀ náà ẹwà program àti ní ìtọ́jú ọmọ ṣèǹṣe ìlà ó tó kù káàkiri fífi náà níbi revolution yìí àwọn ìpèníjà kan ti ń ṣẹlẹ̀ táwọn ọmọkọ bẹ̀rẹ̀ nínú rísàkì wa ìgbìyànjú wa a rí wípé nílẹ̀ Ìbàdàn a nídìí sílẹ̀sì márùn lọ a nídìí sílẹ̀sì márùn lọ àlàyé mi rèé látòjúwe ní atúwọlé ibi tí àwọn muslim ti padà wà lẹ́sìn ibẹ̀ náà ní àkọ́bọ̀ ojú omi muslim community làwọn náà wà lẹ́sìn. láti eléwò eléwòde tí ọjọ́ muslim community two hundred and one hundred five acres ní kò ju bí fifteen minutes lọ síra wọn sábà wọ mọ́tò. ibẹ̀ náà kò ju ten minutes lọ sí ti agbègbè jìbì ètí àwọn ọmọ ìyá muslim community táwọn náà ní láti àgbègbè tàbí láti akínyẹlé gbogbo sídàdà àwọn ọmọ ìyàwó haúsá ìyẹn náà ju ten minutes lọ. nínú ìta gidigidi yẹn eléyìí àwọn cooperative multi cooperative society us north east ìbẹ̀rẹ̀ àwọn náà ní symmetry ìgbàlá kó bẹ́ẹ̀ jẹ́ wọn sí ní àkínyẹlé náà gbogbo wọn tọ́ bá wọ ìrìn tá a lè rìn síra wọn wọ́n fẹ́ mọ̀ ju fifteen ètò pọ̀ jù bẹ́ẹ̀ tó gbèsè bá mi ní twenty minutes. náà jẹ náà abala lákọ̀ọ́kọ́ ìdáká bẹ̀rẹ̀ ipò alọ sí àkàrà lọ́wọ́ ìṣògo àyíká àti ìgbẹ́dẹ̀ náà dámúlòkó adáda ìmọ̀nà ọ̀nà àrà tí wọ́n jẹ́ tí a máa lúgbọ̀ ní ọ̀nà àfà àwọn ilẹ̀ aláǹdìlà níta jẹ́ àwọn tí ń gbìyànjú nínú ìdáradá ìmọ̀nà ìbàdàn lọ ní wípé tí àwọn oní ìtẹ́ àwọn sì ti ní tẹ́ríkà méjì ní gbọ̀gbọ̀n ní àkàrà lọ́lọ́ láfà local government nígbà tó tó súnmọ́ bíi láfàgbà yẹn tá a padà lọ àwọn tí ó jẹ́ sẹ́nu muslim community amúlòkó and environment wọ́n ní kí alhamdulillah àwọn náà ti ní tìmọ̀tì ìbẹ̀rù ti ń wà ìgbà tá a dé bẹ́ẹ̀ ó jẹ́ bí five minutes ní walking distance there five minutes ní walking distance there wọ́n máa padà ṣọ́ọ̀fù yìí fún wa a máa padà láwọn sílẹ̀tì wọn gbogbo àwọn sílẹ̀tì yìí bá a ṣe dé bẹ́ẹ̀ kò sẹ́ni kan tó sọ pé ẹ̀yin wo ni ń bẹ̀rù jẹ́mọ́ lọ́kùn dandan tí wọ́n bá fẹ́ yí òfin ẹ̀jẹ̀ ṣe wọ̀nyí jù lọ tó ṣe èyí. àwọn bàbá ìlú náà àwọn bẹ́ẹ̀ àwọn ìlú bẹ́ẹ̀ orí bí o, èdè ò mọ́ o. Ètò àwọn náà gbélẹ̀ yìí lẹ́yìn pé wọ́n kàn ń jẹ block lásán ni àwọn àrí wípé bí àwọn ọmọ kọ́bìnrin ibi ti lọ yìí ó ti mú challenge ọjọ́ ìlàwájú sáàbẹ̀wò ìdí ẹ̀ wà lápò àpò wà lẹ́nu tí túnlẹ́tì ẹ̀bà jùmọ̀ ìṣura wọn aláwọ̀kọ́ nọmba wọn ni kò sẹ́ni tí ó gbé nǹkan dání tí ènìyàn fẹ́ jẹ́ kó láṣeyọrí àwọn túnlẹ́tì kó tó ti pé àwọn náà lọ ra lẹ̀ gbẹ́dìjà láti bẹ̀rẹ̀ aláìdí ànípa símẹ́tì lórí tọ́lọ́ ẹ jẹ́ ká wo bẹ́ àwọn símẹ́tì tó lè dàgbà sí wàhálà ìbáwọn yẹn ṣe ń ṣe wá rè gbọ́dọ̀ àgbàdà gbọ́dọ̀ farayọ́lá àwọn sọ pé ẹ jẹ́ àlọ́ ní plan b kọ̀mítì mẹ́ta la gbé pé aláìdí àtìgbọ̀n àlò lọ ẹ jẹ́ ká wo bá a ṣe ní standardize àwọn símẹ́tì wà yìí bó ṣe kò tó yìí ṣùgbọ́n bẹ́ẹ̀ kì í ṣe báyìí ìgbà táwa ní ìmù wọ́n sọ fún wa yìí pé ẹ̀yin ẹ̀kọ́ lọ ní ti yín ná tẹ́ ẹ bá tábàdìbẹ̀ yẹn ṣe àwọn àwọn dọ̀bà tí a ilé yín lọ́wọ́ èmi àti àbá mùsọ́fà àti ìbẹ̀rẹ̀ bọ́ọ̀kì farayala nàgbẹ̀gbẹ̀ ibi tọ́rọ̀ ń lọ yìí kí ní yóò fàjà láàrin àwọn àfáàtà àwọn kan ẹ̀mẹ́jà yóò fàjà ẹ̀gbọ́ fún ajẹjá lọ wálẹ̀ láti lọ wálẹ̀ àníyàn tí àti làákàyè wa gbé wípé àwọn òfẹ́ máa dá nǹkan yọlé yọyọ náà àwọn tí mẹ́tì tó wá pọ̀ oníkàlùkù bẹ́ẹ̀ láti yọrí lórí ẹ̀ ẹ wá mú ti àdúgbò tí mẹ́tì tó wà láti yẹlé tí àkóbọ̀ ìdí orin ilẹ̀ kan lágbára lẹ̀ sí tí eléwò dé tí a gidigidi tàwọn awúta ẹjọ ìdí kan náà kọ́ra àrùn fọmọ ni ebe ní ìsáàmù kan náà lájọ ń ṣe kí ni ìtumọ̀ community àwọn bàbá wa tí wọ́n jókòó àwọn ní wọ́n ṣáájú ṣàgó muslim community àwọn ní àmì ìràgó muslim community ìgbà tó láwọn ní tó kúrò látara àwọn development fẹ́ wá ní sàṣẹ̀dọ̀ wọn ní apẹtẹ wọ́n lọ sápẹtẹ ìgbà wọn tó dédé wọn ti jẹ chairman wọn ti jẹ chairman ẹgbẹ́ tó ọ̀tá wa ni wọ́n ní agbo muslim community olùkọ́lùkọ́ ọ̀rùn tìbí ká ń gbélé mi ṣe alẹ́ mẹ́bìtá kọ̀lé sí lọ́la ìgbà tó yẹn bá ti bẹ́ẹ̀ ṣe ìdára muslim community ebi mùsùlùmí wa kí ó ká fi ṣe kíní ilẹ̀ yọ̀yọ̀ challenge rẹ̀ látòjúre kánínú àyè mọ́tìmẹ́tì àtàwọn méjì òjé tí wọ́n jọ wà ní akínyẹlẹ́ tí òjò àwọn lọ akẹ́kọ̀ọ́ ilé ìwẹ̀sì afẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ a ó ṣe ètò olóyún ilé ẹ̀kọ́ tí símẹ́tì ọ̀tún fẹ́ kọ́ yóò jẹ́ fifty fifty fifty thousand naira ó túmọ̀ sí wípé símẹ́tì gbogbo ìgbé táwọn mùsùlùmí táwọn ètò mùsùlùmí tẹ̀ ní ìfìmọ̀ akọ̀lé rẹ̀ fi méje àyíkẹ́kọ̀ọ́ ní ẹ̀rẹ̀ jẹ̀mọ́ fifty thousand kákan estimate bẹ́ẹ̀ fifty thousand ọ̀nà méjì méjì ọ̀nà fifty fifty thousand káwọn tó kí ní ṣe wá ní ẹjẹ́ àfẹ́sùn wà lóun bí ìṣẹ́kágbọ́ra wa yé ẹjẹ́ àbíjú tí yẹ káàzọ̀ fúlàǹdì lákínyẹlé tó bá ẹgbẹ́ wọn tó bá ń bọ̀ báyìí àwọn alákínyẹlé wọ́n lè mọ̀ lò ẹjẹ́ àwa bì kan táwa ní tìmẹ́tì kan táwọn alákínyẹlé àtàwọn alábí mọ́ níyà nǹkan fà táwa nù. ó túnbọ̀ sí pé ilé ẹ̀kọ́ ìlà kan tó di tìmẹ́tì ẹ̀rọ kan àkọ́ ní fifty thousand naira táwa tó ní two thousand naira tán three hundred three hundred thousand tó kù ẹgbẹ̀rún ní wà yóò padà sí muslim port ayé ẹ̀kọ́ ni àmì wípé a kàn sọ̀rọ̀ ilé ìwẹ̀ fún káwá tó sọ àwọn táì àti àwọn nǹkan tá a fẹ́ ṣe lè lórí gbogbo tí náà ti ta gbọ́dọ̀ mọ̀ fọ́ sí mi sí a gbọ́dọ̀ wà futuristic nínú àwọn nǹkan tá à ń ṣe ayé àjùwà lẹ́mìí a gbọ́dọ̀ wà futuristic nínú ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ àwọn sílẹ̀ṣì cladon àwọn sílẹ̀ṣì tí ó wà ní ìsìn ẹjọ ẹ̀yìn mẹ́rin rìn náà rct time class of interest ó wà ní irú ní ìsìn ṣé àwọn bàbá ìmọ̀nù ọ̀nà àrà àwọn ènìyàn onífẹ́ láti ẹ lórí plẹ́tì tí wọ́n gbé kalẹ̀ àbáwọn yúùtù àti wọn jẹ́ kiri ní kiri tí ẹ̀rọ ju bí five minutes lọ síra wọn ṣé àwọn onífẹ́lẹ́tì wọn onífẹ́ láti ẹ lórí plẹ́tì tiẹ̀ àbí àwọn yòókù náà kan jọ àlàkínyẹlé class of interest ó máa ṣe kí ó máa lu àtúntò ayé láti fẹ́ dáwọ́ síbẹ̀ ẹgbẹ́ ibo la ń lọ jùlọ ibo la ń lọ níta fi pè wá ọ̀rọ̀ wíwá very very important nípa eléyìí àwọn sílẹ̀sọ̀ ọ̀hún náà wá ń ṣe fún wa òòrè bíi fáwọn àtàbálẹ̀ ẹ̀yìn bíi òòrè ìdáhùn tí mo dárú kan lọ́rọ̀ kan sí àwọn bàbá ìmọ̀ràn lára lélẹ̀ tí mẹ́fì wọn rè ẹjọ́ lẹ̀ ẹjọ́ ẹ̀yà ẹ̀yà máa ṣe díẹ̀ díẹ̀ fún wọn àwọn náà kúrú bó ṣe rí ilẹ̀ ilẹ̀ wọ́n dalẹ̀ tó ní kí mẹ́ta wa mùsùlùmí ẹgbẹ́ mi ní oṣù ẹ̀lẹ̀ wọ́n da ilẹ̀ báyìí ẹ̀mọ̀ ẹ̀dí ilẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìmọ̀ yọ sí mẹ́sì lẹ yọ yọ yìí bẹ́ẹ̀ nípa ń yọṣọ yìí ẹni wa ò lè gbé e èsì máa fi wá ká yẹn kù sí mẹ́sì yàtọ̀ sí lé tábà kọ́lé sí lé dájọ́ ilé àpàtì tábà àdìkọ́ mọ́ olómọ́wò láàrin twenty years ó dẹ̀ lè wo ṣùgbọ́n ẹ̀rọ ilé ní báyìí àwọn ilẹ̀ là ń rí ní sí símẹ́tì lélẹ̀ wà lọ ilẹ̀ yìí nínú símẹ́tì láti dìkọ́ délé. náà tí símẹ́tì bá ti kú ó fi di ní agbílítì táwa mùsùlùmí lọ́rùn àyàfi tó bá jẹ́ ẹwọ́ bí símẹ́tì olóòní sí ẹgbẹ́ mi kára sẹ́yìn símẹ́tì sọ́rí ó dùn mí táwọn pọ́pọ̀ ọ̀tísì lára rẹ̀ pẹ̀lú sọ́rọ́ yìí wọ́n sọ̀kan símẹ́tì yìí fún mi mo dẹ̀ fẹ́ ṣe wọ́n sọ fún bí fún mi bẹ̀ fẹ́ bí sọ fún ìjọta lọ bá fún pírójẹ́tì wọ́n jẹ́ kan àwọn sọ́kù ẹlẹ́mẹ́rẹ́ lẹ́gbẹ̀ẹ́ fẹ́ ọ́fíìsì tó wà lọ́dún ìgbàjì ẹlẹ́rẹ́ sọ̀rọ̀ rán mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ igbó ni jìbì torí wípé yáwíìdì tí mo fẹ́ ṣe tí láti dá fikún àgbọ̀dọ̀ sílẹ̀ àwọn igbó tó wà ń bẹ̀ àwọn tí wọ́n ń lò wọn mọ bá ṣe ń lò ẹlẹ́ tó wà ní ẹgbẹ́ olókùnrin àìsàn abóńbẹ ìgbàtà lọ ń sábẹ́ àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn egbò tí tó wà bẹ̀rẹ̀ ti wo pé ìwọ́lẹ̀ mú ìwọ́lẹ̀ mọ́rọ̀lá tó sọ wípé gbẹ́ àwọn tí wọ́n lọ ń kéde òkú ní ọ̀rọ̀ kan ẹjọ́ ta ní ní ẹ̀lòdì kan sọ pé gbẹgbẹ́ wọn kò ní ti gbàgbà wípé ojú mẹ́tì wọn ti lọ fi jóògùn kò sọ sí ní ẹlòdì ìdí ní ẹ̀ka ìrìn jẹ́ gbòkú lọ sí mẹ́tì lọ́dún òkú tó bá fún gbọ́dọ̀ lọ́dọ̀ kan wí ó lè jẹ́ kí àwọn àfáà táwọn bàbá wa yìí ṣe àwọn wáàsì tí wọ́n ṣe

tá a ṣe níbi kan láàárọ̀ pẹ̀lú àwọn muslim community a lọ sí símẹ́tì wọn láti ojú rẹ̀ jọ̀sọ́kùnrin àkàrà bá a ti gbé bẹ́ẹ̀ àwọn lọ sí símẹ́tì gbàgbé símẹ́tì wọ́n di wọ́n lè rẹ̀ kẹjọ àwọn olókùn asòfò sí gidi àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n kọjú èsì ni ẹ mú sì mí gbọ́ iye òkè pípa fẹ́ kí ẹ̀yà ara wa síta ń tí gbogbo wa ẹ̀ tá a jókòó sí tá a wò kó lè mọ́bi dá ikọ̀ tó lè mọ́ nǹkan àmọ́ asòfò sí wa láìláyà jù òjíṣẹ́ lọ́nà tó láti dúró sọ alàlẹ́ kùbúrú wọn àti sọ́ọ̀lù ilé yàrá ìgbà tí pírójẹ́tì yìí bẹ̀rẹ̀ mo sọ fáwọn ìgbẹ́ náà mo ní libra ẹgbẹ́ ká lọ ṣe ìwádìí lórí kìíní lórí ká sì ṣàṣedànù ni ọmọ àfáà ni wá àlè máa tàkà wọn tí wọ́n bí wa àwọn àfáà wa bàbá wa ní wọ́n tí àwọn èèyàn sínú ilé táwọn àjáde àwọn ògùn wọn ni tẹ́ pé ó rọrùn ká máa sìnkú sínú ilé làbáàsì ó rọrùn ká sìnkú sínú ọjọ́ àkọ́ńtà gómìnà sí tẹ́ẹ̀sì tó bá wù ṣùgbọ́n tàkà ṣe báàsì lé lórí àríwíjọ wà láyé ẹ̀jú àti ṣe ní tẹ́ẹ̀sì jù tó bá ti jẹ́ oúnjẹ mọ́ jòkó sórí sáré báwọn sáré náà ń jòkó sí àwọn ọ̀tá tí ń wòye òjọ́rọ̀ ní kíkẹ́ yóò jòkó sórí ogun náà fàfíìrì kọfì yaba ó dẹ̀ jóyàn láṣọ afẹ́kùn sọ ìlà jírí bí ó tún wá jóyàn ní ara ọrùn láwùn mi ni ayé jẹ ta àwọn akọbùrẹ̀ ó fi lóore jù fún yàn kéèyàn jòkó sórí sáré kan lọ nílé tí àwọn jòkó sórí sáré kí ni wọ́n kú mọ́ àti wá sọ́sọ́sọ́sọ́sọ́ èyàn jẹ́ tí wọ́n fẹ́ di nǹkan mi. so ìdí ẹ̀ láti pè wá finance is messy <laughs> a gbọ́dọ̀ máa já lọ lẹ́yọ kọ̀ọ̀kan báyìí káàdì ìpè kìíní tí mẹ́sìn ìṣe gbé lẹ́kọ̀ọ́ bá ti kú tó bá ti kú báyìí ìgbà ọdọdọ ìṣẹ̀dẹ̀rẹ̀ finance ọlọ́dọ̀ gbọ́dọ̀ wà níbẹ̀ nígbà tí wọn bá wa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní tímẹ́tì táwọn lọ àwọn ò rí àwọn fẹ́ lọ sàn àwọn di pé wọ́n ṣe kìíní igbó ló máa ń wà níbẹ̀ àdẹ̀gbọ́dọ̀ máa sàn ìyá bíbítì ló ti dà sí wa lọ́rùn tó tí tímẹ́tì bá wá pọ̀ elé elé elé elé elé tí wọn bá ti lè mẹ́ńtẹ́ yẹn ó ti di wàhálà tó ọlọ́run ilé ìtafẹ́ abẹ́lẹ́ nǹkan ọ̀dà kò kó fún wa ní àgbẹ̀yẹ ju bí a ṣe sọ lọ. so ìwà pọ̀ látara ẹni wípé progress wà rè progress rè progress rè àti ìtẹ̀jú méjì àwọn sọ wípé a ní àwọn nǹkan márùn-ún yìí kájọ kò dúró tá a bá máa ní ìlọsíwájú lórí symmetry issue àtẹlẹmọṣẹ ẹni rà Islam wá ẹ̀sìn tó wà organize ni so a ní bíi bọ́ọ̀bù kan tó máa jẹ́ pé wọ́n jọ̀rọ̀ símẹ́tì lórí òun náà làwọn làwọn ọmọ yín láti lórí jà ní inú símẹ́tì nígbà tá a sì lè dálẹ̀ ní tí mo sọ fún lọ́yà abdulhamid ní ìdí ọ̀rọ̀ aláwọn bàbá láti wá bá àwọn bàbá wa ṣe ẹlẹ́mọ̀jẹ́ tó sí àwọn bàbá wa pẹ̀lẹ́sẹ̀ náà ìlú Daoud àwọn onímọ̀jẹ́ pẹ̀tọ́ gbogbo wọn dẹ̀ gbà wọ́n tẹ̀lé wa gbogbo nǹkan tá a bá fẹ́ àwọn sheikh wa Muhammad rahman abdulhamid ọlálẹ́kùn gbogbo wọn pátápátá láti jẹ́ tó sí fún àlè أنا ما نعني مثلتي ترى مثلا شعرهم منه ìwúkọ yẹ kó lè wà generally accepted ibi tá a ti gbé tá a ti lọ bá àwọn gbogbo ìmọ̀ọ̀mù ìmọ̀ọ̀mù náà pé ibi tá à ń gbé bọ̀ ní pé káwọn èèyàn máa tètè sílé mọ́ wà lọ ẹ̀rọ àti kò sí ìmọ̀ọ̀mù kan tó takò wá ayò gbà wá ni gbà ní kẹ́mọ̀ sílẹ̀ fún abáyé with recording with recording àrèkọ́dì mọ́ọ̀mù kankan ẹ bá a sọ̀rọ̀ fúnlé ó wà níbàyí tó bá jẹ́ ẹni ẹgbẹ́ àmọ̀ sílẹ̀ ní ìsìn yìí ìyẹn báyìí so I a ní ìbọ́dì tó máa fọ̀ sí ọ̀rọ̀ sinẹ́tì ìyẹ́pẹ́ ọ̀rọ̀ sinẹ́tì gbẹ̀rẹ̀ ó ju ọ̀rọ̀ community kọ̀ọ̀kan lọ so akẹ́kẹ́ tó jẹ́ pé advice tèmi rè fún àwọn community àwọn oníṣẹ́ project wa ní ká ní sinẹ́tì àwọn abẹ́ẹ̀ká ti wà lórí ẹ̀ àwọn tí wọ́n ti ṣe gan òtí ìdíje báwọn tó wádá lé community ọ̀kan níbi project di márùn-ún wọ́n fẹ́ kọ́ city wọ́n fẹ́ kọ́ school ẹ wá bèrè tó lè láǹpa ní community kan mùsùlùmí bó wa ta jókòó ilé ẹ̀ka tó gbẹ́yé ọlọ́run sáré fún mi ẹlẹ́ẹ̀kejì ní pé continuous awareness ìrẹ́ náà làwọn ṣe lónìí taiti fm alimus mẹ́tì sponsor àwọn àbáwá ilé wọ́n ti lẹ́tọ̀ lórí mẹ́tì pé n tí alájú báyọ̀ òróró tuntun náà ni kò ti tọ̀ ju àwọn àti continue àti ìpinnu then centralized mẹ́tì solution ni no centralized symmetry. Islam centralized symmetry a ti pín báwa ti ṣe wò lọ́dọ̀ tiwa nílẹ̀ Ìbàdàn a ní jìbì symmetry mẹ́rin lọ tó máa wà centrally located ibi kọ̀kẹ́tẹ̀ bá wá dé ká máa rí bí fifty acres of land àwọn tó lẹ̀ jìnnà ilẹ̀ ti jẹ́ pé àwọn tó ní ìdílé ti lè ra lẹ́tàn àwọn Christian táàbà tó kejì lójú oorun tẹ́rí bàbá àwọn oníṣẹ́ mẹ́sì ìlú ìlú lálọ́mọ ẹni sí wọ́n ti rà lẹ́tàn ó wà báyìí ó lè nǹkan fojú fò látara pé lọ́ra lè tán ẹ̀ lè fìfì sí orí lọ tiwa inú gbọ́dọ̀ máa mú yín lọ táwa yóò tètè dílẹ̀ mọ́ ní gbé yín sí à ń tara wa ni ọlọ́dà ń kọjá tètè jì lórí orí sáǹsùn bẹ́ẹ̀ gbogbo àwọn plans wa lórí símẹ́tì ẹgbẹ́ káwà fìfọ́ orí tì símẹ́tì ẹ̀ kàlù jì kátó rí ṣe wàhálà ni ó ń da bàbá mi lọ kọ̀mítì mi lọ́dún mẹ́wàá símẹ́tì ẹ̀ kàlù jì lọ́dún tó kéré tí àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ilé símẹ́ǹtì dáadáa éka méjì yẹn fọmọ assessment láàrin ọdún kan yókù yókù ẹni kan ó tún bọ́ síbò mi ètò tí wọ́n kú yẹn maintenance gbọ́dọ̀ mọ lọ lórí ẹ gbọ́dọ̀ gbọ́ lọ bẹ̀sí tó láwọn èèyàn tí wọ́n ń lo ogun ètò wọ́n sì ń bẹ láàrin wa fà ó sì ń bẹ àdé wọn náà wò káwọn máa kó ogun ètò àwọn mùsùlùmí lọ́nà tó ó mi ká tùmọ̀ ẹjẹ́ àti àsọ̀bíyà sílẹ̀ ẹjẹ́ àti sílẹ̀ ẹjẹ́ àmú ti fìlàmù dáadáa. ètò àgbéga ni wà lọ ìpínbárẹ̀ tó lè wá sí àìdí project yìí máa filẹ̀ even gan lórí program yìí máa filẹ̀ three years àti bẹ̀rẹ̀ mi ò fẹ́ ní nǹkan mọ̀ ṣe lórí kiri tọ́lọ́tọ́lọ́jú ìgbà tí wọ́n fáwọn klọ́ọ̀fù sọ wọ́n ti ẹbí bẹ́ẹ̀ sìkò ó pè ní jẹ́kí sẹ́ndì sí ó dùn jẹ́ wò sí kìí mo ní no mo ní píjẹ́ mo gbé dání mo láàkú má ti yé kúrò mẹ́ mo ní iṣẹ́ yẹn ẹlọ́kàn lòmíì ní kí màá máa ṣe lọ́wọ́ rẹ̀ lórí pípẹ́tì three years tó ti máa ronú pẹ̀lú russia ẹ̀jẹ̀ kí ni ideas pọ̀ fún Islam ọ̀nà àgbẹ̀fọ́nrẹ́ fún lórí collective commitment collective commitment wa tá a bá dàpọ̀ kájọ jókòó kájọ wo dáadáa a kàn máa ṣeré ni mo ti kọ́ language tẹ́lẹ̀ kan <laughs> ah, mo ní alágbára mọ́mọ́rò bàbọ̀ ọ̀lẹ́ làwọn àgbàlagbà pè tábà sọ pé àwọn muslims àpò alágbára tá a bá fi èrò kọ́rọ̀ wa yóò ṣe mú ibi náà rí ẹjọ́ ẹjẹ́ ká náà rìn ẹ lọ wà fún symmetry solution ta mú wa ẹjẹ́ àjọ mu lọ àkúrò kan lọ ága afẹ́fẹ́ yìí alákùnrin ẹjọ́ ń torí kan lọ ẹ má bínú sọ̀rọ̀ ọ̀gbìn pọ̀ torí pé kò sí àǹfààní ń bi wípé káṣe tún wo ká sọ̀rọ̀ fẹ́ mọ́ gbòye ọlọ́run àti ẹ̀rẹ́ fi lérè láwọn ní ẹ̀rọ àtúnṣe lọ́wọ́ bẹ̀rẹ̀ pàṣẹ ìfẹ́ ẹ̀rọ ilé àsìkò kó rárá ọlọ́run kádàrá kẹ bá wa gé ọlọ́mọdàlá ọ̀tá yẹn pẹ̀lú bí ó ṣe rí wàláì iná làmírò wa ti sọ yìí orí gbogbo bí a ti ń lọ bá ti ń bọ̀ ẹni tó bá rí kàtà kò ní mọ̀ pé àà ah, ah, ó lágbára pọ̀ ọ̀nà kó jẹ́ aláti yọrí dáadáa lórí ìtàgbé dání ọ̀làlá ìlà ìlọ́lá. ilé ìtí ó kàn rí pé a bá wo aago wa náà a rí pé àsìkò ìran ashley náà òun náà ti ó ti wọlé dé àmọ́ láti ọ̀dọ̀ àwọn bàbá wa tí wọ́n ń bẹ lórí ìjókòó wọn láwọn sì yọ̀ǹda ẹ̀sẹ̀ bíbí mẹ́wàá àbí mélòó kan fún wa síwájú ká tó lọ kírun. so ibi ní àlọ́ náà òun náà ni advices of the elders eléyìí tí wọ́n kọ̀ọ̀kan bá wa fojú sùnà kan tí wọ́n fi bá wa sọ̀rọ̀ wọn náà ni bàbá wa àgbà alhaji dawud naide wọ́n jẹ́ bàbá tó gbogbo wa pátá ọlọ́dún àti jẹ́ ìgbàlá ogun. ọlọ́run dá fún fúlárí bàbá pẹ́ ọdún tọ́lọ̀ ń bá ṣe fún wọn ní ti dáadáa ọlọ́run أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. mo kí aṣojú alága àkókò kí lẹ́kọ̀ọ́lá wa tó bá wa sọ̀rọ̀. Fún ìtọ́sọ́nà kan fún wa tí ó dá mi lójú pé gbogbo ẹni tí ó fara balẹ̀ gbọ́n tó ń sọ nítorí sọ ó ń wò wá lára. Mo kí àwọn àṣejù ààrẹ àti àwọn àpá àtẹ̀wàdì mo kí àwọn ìyá mo kí àwọn ọmọ wa àti àwọn arákùnrin wa gbogbo àtàwọn àwọn ìfọwọ́dá tuntun náà ní ọ̀rọ̀ kan tó. adúpẹ́lẹ́ ọlọ́run ọba ló pé adá ọjọ́ òní ọjọ́ náà ló bá wa láyé àti rí ohun tí àtàwọn bí ààrin tí ààrò tí máa bá mú káàrò jẹ́ tẹ́tẹ̀ wa ti pé sí bí ọlọ́run bá kó fún olúkálukú wálé sùn rẹ̀ ó sì jẹ́ sí àǹfààní ohun tí àwa gbọ́ bí lónìí ìtara ṣe ń bí lónìí ó jẹ́ oṣù wa láǹfààní àwa náà sì tún lè jẹ́ sí àwọn ìlú ní ìbọn. nígbà tí àwọn alámòójútó alómọ́tì méjì wá bá mi ó ti ṣe díẹ̀ ní ìsìn agbègbè tó ti rí lọ́dún kan mo fún ọ iṣẹ́ wọn sì wù mí lórí wọ́n wá bá mi ní gẹ́gẹ́ bí akọ̀wé. Muslim Ummah of Southwest Nigeria mo wá rí i pé ohun tẹ́ gbé dání fún Southwest Nigeria ni èyí jẹ́ nǹkan tí um, um, um, Muslim gbọ́dọ̀ wá gbà tọwọ́ tẹsẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún yín gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n fi hàn yín yẹn náà wọ́n ti fi hàn mí ó sì ń ṣe mí bí ẹni wípé gbogbo ibi tí wọ́n bá ń lọ kí n máa tẹ̀lé wọn lọ nítorí pé ẹ gan ni a fi jí kọ́ ni àwọn ìbá ọ́sá tí mo gbọ́ nìyẹn ò kò dúró ẹ̀rọ inú mi sì dùn wípé bí bí pòfẹ́sọ muslim yáyá ti gbaṣẹ́ lọ́wọ́ mi gbàrà tí ó gbaṣẹ́ náà ni àwọn aṣojú àwọn aṣíwájú alhoma cemetery ni wọ́n ti wá bá òun náà sì gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ mo mọ̀ wípé jos ni ó wà báyìí ni wọn ò ṣe lè wà ń bí lónìí kan fi rán aláìjì Abdulwakil Ọláníyì sí pé òun ni mánéjà ibiṣẹ́ wa muslim. mo rántí nǹkan kan tí ẹnìkan sọ fún mi tí mo sì lérò yìí pé tí gbogbo wa bá gbọ́ a ó mọ rírì iṣẹ́ tí wọ́n gbé dání ọ̀kan nínú àwọn àǹfààní tó wà nínú iṣẹ́ tí wọ́n gbé dání yìí ẹ̀jẹ̀ àbọ̀ arákùnrin náà ló wá bá mi ó súnmọ́ mi dára ó lọ ìlú òkèèrè láti lọ kẹ́kọ̀ọ́ padà dé ó wá ń bá mi sọ pé ní nǹkan bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sí àsìkò tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ bàbá òun kú wọ́n sì fẹ́ sin sí agboolé òun sì sọ fún wọn pé eléyìí ò tọ́ èyí tó dáa jù ni pé ká gbé wọn lọ sí tẹ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti gbọ́ ẹ̀tẹ̀nu lẹ́kṣọ́rà wa àti amir àṣà tí ó gbilẹ̀ ó mú kí ọ̀pọ̀lọpọ̀ máa lérò pé sísin òkú sílé bàbá wọn àti ìyá wọn sílé ló ṣàǹfààní jùlọ ọmọdé sì lòun táwọn àgbààgbà bá sì ti sọ̀rọ̀ àkọ́bí orúkálukú yóò panu mọ́ ni wọ́n sin òkú yẹn déédéé ọdún mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn tí wọ́n tí wọ́n sin bàbá ìjọba pinnu wípé wọ́n fẹ́ la títì títì yẹn wá jẹ mọ́kúbára bàbá. kò sì tẹ́ni tó lè bájọba jiyàn wọ́n láti ké sí tó fi wọ́lá apá ọlọ́run sì ṣe ó ti padà dé kò lè máa sọ fún àwọn náà mọ̀ lọ́kàn ara wọn pé ní tó sọ fún wọn lọ́jọ́ kìíní náà ló ṣẹlẹ̀ yìí ní kúkúrú ẹ̀kọ́ àkọ́kọ́ ń bẹ̀ náà ni wípé ṣó dáa lẹ́yìn ìgbà tí wọ́n sin òkú tí wọ́n kàn sin bàbá láti àbí ìyá kó á di ọ̀ràn yàn láti pé kí wọ́n gbé òkú yẹn jáde kúrò ní mọ́síbára rẹ̀ ẹnìkan ò ní sọ bẹ́ẹ̀ bí èèyàn bá sì sọ bẹ́ẹ̀ olúwa òun náà ò ní jẹ́ fẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ sí bàbá òun àbí ìyá òun tàbí òun pàápàá nígbà tí òun bá fẹ̀yìn dà tán ẹ̀kọ́ kejì wa ni wípé pàtí wọ́n máa wú òkú bàbá jáde bí wọ́n ṣe sin bàbá ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn náà bá bàbá. aṣọ tí wọ́n fi sí ibi tí wọ́n fi lélẹ̀ sí ẹ̀pẹ̀ tó ta síbẹ̀ tó tó gbé ẹ̀gbẹ́ lélẹ̀ nìkan ni a rí pé ó dọ̀tí bí wọ́n ṣe sin lọ́jọ́ kìíní náà láṣọ náà wà ọlọ́run fẹ́ ká kẹ́ẹ̀kọ́ ń bẹ̀ wípé ẹ má rò wípé ibi tí ẹ sì ti sí yẹn òpin náà nìyẹn gẹ́gẹ́ bí iṣẹ́ agbọ́ lẹ́nu lẹ́kítọ́rọ̀ alẹ́ kan níbi tí wọ́n wà yẹn àwọn tí ọlọ́run ọba ti pè lérò àlùjànnà wọ́n ti bẹ̀rẹ̀ sí gbádùn preparation fún àlùjànnà nítorí náà ohun yòówù tí ò bá tọ́ ká ṣe sí wọn a gbọ́dọ̀ sàákùn ká má ṣe irú nǹkan báyìí ìṣẹ̀lẹ̀ sí muslim community ní London táwọn náà wá foríkorí àwọn kan nínú àwọn community kan èdè Bangladeshi wọ́n ṣàṣì wọ́n kóra jọ wọ́n wá lọ ní symmetry yìí nígbà tí wọ́n kọ́ symmetry yẹn tán wàláhì gbogbo àwọn òkú wa the Nigerian Muslim community tí a bá gbọ́ nípa rẹ̀ a máa ń gbà wọ́n níyànjú kí ṣé wọ́n lọ sin òkú síbẹ̀ wọ́n ń pè ní garden of peace garden of peace irú ìfàyàbalẹ̀ àlàáfíà tá a fẹ́ fún òkú wa ọkàn wa ti balẹ̀ wípé lágbára ọlọ́run ọba àlàáfíà náà yóò máa bá wọn bẹ̀. ohun kejì tí mo fẹ́ kí a kíyèsí látọ̀rẹ èyí tí mo wí nípa garden of peace yìí àwọn kan nínú àwọn ọmọ wa wọ́n wá sí London gbà kan gbá nípa garden of peace wọ́n ti bá wọn débẹ̀ àdéhùn garden of faith wọ́n rí gbogbo bí wọ́n ṣe ṣe ètò ńbẹ̀ wọ́n sì pinnu wípé àwọn ó gbìyànjú láti wá ṣerú ẹ̀ ní nàìjíríà mo rò pé nígbà tí mò ń bá àwọn amir àti àwọn ìpọ́nbẹ wọn sọ̀rọ̀ mẹ́nu bá èyí ni wípé bá a bá rí àṣà rere táwọn kan ń ṣe níbìkan ó yẹ kí àwa náà kẹ́kọ̀ọ́ káwa náà ṣerú ẹ̀ ohun kẹta tí mo fẹ́ sọ òun ni pé lẹ́kṣọ́rà wa ẹ ò ṣe lẹ́kṣọ̀ fáwọn nítorí pé gbogbo ohun tẹ̀ sọ ń bí lónìí èèyàn mélòó nú àwọn tí òfin bí ló gbọ́ ìdajì ìdá mẹ́ta ń bẹ̀ ló mọ ìdajì ìtumọ̀ rẹ̀ gbogbo wa náà la kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ṣé bíi náà ni ó wà parí sí i kódà bí àwọn àbí yorùbá bá ṣètò pé n tí wọ́n sọ lónìí wọ́n rìkọ́ọ̀dù ìkíní náà àsìkò tó fún lẹ́tọ́rà láti parí tí wọ́n ń sọ bí adi mẹ́fà bí keje ni wọ́n mò ń bá wọn kà á ṣùgbọ́n nígbà tó máa fi dórí ìkẹfà yẹn àwọn náà wọ́n láti tètè sáré tí mò ń retí pé wọ́n ó sọ àbáyọ kan fún wa níbì kan wọ́n gbìyànjú wọ́n sì kò tó should this be the end of it it shouldn't be the end nítí mo lè sọ pé lẹ́kṣọ̀ yín ò tí ì parí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bá a ṣe máa ṣe sí ìjọ ẹ̀tọ́ yìí tó yé wa yékéyéké kò sí òmìnir láti mọ̀wé tàbí kó mọ̀ ọ́ kéwú rẹpẹtẹ tí tí wọ́n wí kó tó yí wa dáadáa ẹ you got to put this together ọlọ́run ọba yóò fún yín ṣe bá a ṣe wá toríkorí bí information yóò ṣe kárí through whatever means kódà bó ṣe social media everything nítorí pé táwọn èèyàn bá gbàgbọ́ yìí rẹ̀ ohun tí a fẹ́ ṣe nípa pé káwọn èèyàn fi kọ́bọ̀ tọrọ wọn sílẹ̀ yóò tún rọrùn ju báyìí lọ. so ìparí ọ̀rọ̀ mi ni wípé ẹ jẹ́ kí a ṣe àtìlẹ́yìn fún àwọn tó wà ní ìdí iṣẹ́ al'umma makbara al'umma cemetery ní gbogbo ọ̀nà tàbá lè ṣe ìrànlọ́wọ́ fún mi. mo gbọ́ ohun tí chairman wa sọ nípa pé kádà owó it is one of the ways ó dájú wípé bólúkàlùkù bá ń fi fifty naira ẹ̀ sílẹ̀ lọ́nà tí ó lè dé ọ̀dọ̀ àwọn tó ń ṣètò yìí fifty naira lọ́nà ẹgbẹ̀rún gbèje ẹ̀ ó lọ mílíọ̀nù ká gbìyànjú ká ronú pa ọ̀nà tá a lè gbà ṣe tí ẹni ìní tó gbaṣẹ́ lọ́wọ́ mi mo sọ fún wọn wípé mo sọ fún àwọn amir wípé a fẹ́ ṣètò kí wọ́n wá àdírẹ́sì kọ́mítì tó ṣe pé òun ló mójútó gbogbo ohun tó ń jẹ́ ẹgbẹ́ muslim tó dẹ̀ ṣe láti gbogbo south west àti ilé representative tí wọ́n wá gbọ́ kán sì rí irú àwọn nǹkan wọ̀nyí á já sí wípé àwọn náà ó rí iṣẹ́ tí wọ́n máa ṣe nígbà tí wọ́n bá padà sílé ó dá mi lójú wípé executive secretary tuntun á ṣetán láti ṣèrànlọ́wọ́ fún wọn a dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ọba ó san ilé san rèé amir tí wọ́n fi ṣe lọ tó ní iṣẹ́ òun lélẹ́ yìí ẹni yòówù tí ó bá jásí wípé ọ̀nà tọlọ́hun ọba ló mú kàn èyí tó fi sílẹ̀ ẹni yóò kéré nínú tọlọ́hun ọba ó ṣe fún láyé ń bí àti ní àlàáfíà سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك جزاك الله خيرا أنا بعد كل ذلك jẹ́rẹ̀ yóò gọ̀ àrí òròyìn afẹ́ńkàsọ ọlọ́ọ̀dàkan láti fi òròyìn owó ọkàn láìláì ìmọ̀lẹ̀ tọ́lọ́wọ́ bá ti sára ní náà àwọn èèyàn wọ́n ti ń rí náà tí ó sì yọ ẹnì kọ̀ọ̀kan wá náà lẹ̀ ọlọ́ọ̀dàkan mọ́tò ìmọ̀lẹ̀ náà owó ọkàn ọ̀làdà ìlà àdéhùndà ọ̀là tòbí ọlọ́ ọdún ìfi ọkàn ọ̀nà ní kí a pe àlàkáàtì wa Abdulrasheed Abdulaziz kí àwọn náà tí wọ́n bá ní sọ̀rọ̀ lé lórí ó sì yẹ pé àwọn ọmọ wa tí wọ́n bẹ níkàlẹ̀ yìí náà á fún wọn ní àǹfààní kó má dédé àwọn ìyá wa àjẹ́ kí àwọn náà tó kankan. Kọ́lọ́lá ń bí ọ̀tọ̀ yìí. Mo kí gbogbo àwọn bàbá. Ẹ̀sìn kan pè mí. Ìdí ti tẹ̀lé àti sọ̀rọ̀. Mo ń ṣe ìdúró ọwọ́ ààrẹ Mùsùlùmí ni bàbá àtúnṣe àdúràgbà fún àkókè ọlọ́mọ àti ìjọba ẹ̀ lọ. orúkọ mọ kí gbogbo àwọn yìí bí a wọn àwọn ti gbé ilẹ̀ sàdúrà lẹ́kìtì yàgbò lórí tá a tẹ̀lé ìṣòkò ọlọ́mọ àti afáwà ọ̀gá wa tó sọ̀rọ̀ àwọn ọlọ́kùnrin bàbá ìgbè ọlọ́kùnrin àti ìyípa ọlọ́mọkùnrin àbáyé lẹ́sẹ̀ tó a lọ́kùnrin fàáyé kékeré gbogbo àwọn ọba àgbà tí wọ́n wà lè mú kí àbájọ àwọn àmọ́ kàkà òṣìṣẹ́ náà ṣe ẹni tó ṣojú alága ìyẹn ẹgbẹ́ tó ń jẹ́ tuntun mọ́tòẹ̀ tọ́tọ̀ yáyá mú kí ẹni tí àjọ wa lọ́jọ́ ọ̀gá mi ìgbákejì alága ìgbìmọ̀ aláṣẹ ìpínlẹ̀ ọ̀yọ́ dókítà ibrahim adéwọlé mú kí àwọn ẹ̀kọ́ jíṣẹ́